وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ìjọsìn wa sọ̀látù ṣubú eléyìí tí a kí ní àárọ̀ yìí kọ́lọ́n má ṣe ìgbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa dáadáa tí ọlọ́wọ́n bá ti ṣe fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n má jẹ́ ó bàjẹ́ láéláé àwọn eléyìí tí a tún wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ní oore ọlọ́kùn òjọ̀ kan kọ́lọ́n ọba kó má ṣe ṣe fún wa kọ́lọ́n kó fi wá ṣe kóńgẹ́ dáadáa ẹ rí gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ní orí tefsir suratul kahf eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kẹta báyìí ni yóò dìlé ní abẹ́lọ́wọ̀n ọba àlékiọlá kó má ṣe ìgbà ní àìbáàdà fún ẹnìkọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ọlọ́run bá pa wá láṣẹ pé wazakir fa inna zikirọ tanfa'ul mu'minin ọlọ́run bá ní kí ànábì sallallahu alaihi kó máa ṣe ìrántí fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pé ṣe ìrántí ó máa ń máa ṣèrántí fáwọn èèyàn nígbà tó bá ṣàǹfààní ló fi jẹ́ pé téèyàn bá rí i pé wáàsí tí mo fẹ́ ṣe kò ṣàǹfààní ńbẹ ó dáa kéèyàn rọra dákẹ́ tòrọ náà ni wàzákìrì iná fàáṣì zikirọ̀ tí àǹfààní bá ṣàǹfààní ni ìgbà míì tí ìrántí bá ṣàǹfààní ni ìgbà míì wà ẹ lè ṣèrántí àbí ń bomi tẹ́tí fẹ́ ṣèrántí ẹ rí i pé kò ń ṣe ayé ẹ̀ tó ẹ rọra fílẹ̀ dákẹ́ ẹ máa fàsìkò yẹn ṣe àzikir fọ́lọ́hùn ẹ̀ sì máa ṣe àsọ̀látù fún ànábì muhammad sallallahu alayhi wa sallam torí ń pọ́n tẹ́fẹ́ bá sọ̀rọ̀ wọn ṣetán láti gbọ́ so táwọn èèyàn bá wá ṣetán láti gbọ́rọ̀ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ ọlọ́run bá ní gbogbo tí wọ́n bá gbọ́ ó máa ń ṣe wọ́n láǹfààní alladhina yastami'una alqawla fayattabi'una ahsana ahsanahu èyí tó bá dáa nínú ọ̀rọ̀ yẹn òun náà ni wọ́n máa tẹ̀lé báwo lèèyàn ṣe mọ̀ pé ìkan ló dáa nú ọ̀rọ̀ ìkan ni ò dáa ó túmọ̀ sí pé èèyàn máa ní residual knowledge àwọn ìmọ̀ tó ti àjẹsára àjẹsára téèyàn ní lè máa fi mọ̀ pé àáfà tó ń sọ̀rọ̀ ìwékùwé ló ń wí eléyìí ò ń ṣe àáfà ó kàn jókòó sórí àga àáfà ni bóyá látara pé jókòó sórí àga àáfà ìyẹn ló wá ń gùn gàràgàrà ṣùgbọ́n kò ṣe àfa kí ló jẹ́ kéèyàn mọ̀ àwọn àjẹsára téèyàn náà ti ní látara àgbọ́yé ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣọ́ra àwọn tó bá jó nífẹ̀ẹ́nu ẹni tó bá jó níwèékúwì a kì í jókòó tì nínú tó bá ń kó báwọn ẹlòmíì wọn á ní àmúkọ tí mo fi ń ṣe entertainment ni tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ nínú tó máa gbé èèyàn wọná ní entertainment nínú tó pọ̀ jù tó máa gbé èèyàn wọná entertainment ni ọlọ́run bá sọ nu suratu al-Muddathir nígbà tí ọlọ́run bá àlékè ọlá ń sọ wípé tó bá di ọjọ́ gbèdé àlèkìyàmà kullu nafsin bima kasabat rahina ọlọ́run ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá la máa fi dógò lé lọ́rùn ohun tó ṣe níṣẹ́ ohun tó ní kálukú ṣe báyìí wọ́n á so kan lọ́rùn ni. ilà àyàfi ashabali yamin àwọn èrò ọwọ́ ọ̀tún ìyẹn ni àwọn ọmọ àlùjọ náà kọ́lọ́ máa ṣẹ̀ṣẹ̀ wá lọ́mọ àlùjọ náà fi jannati yatasa alun ọlọ́run nínú àlùjọ náà wọ́n á wà ń bẹ̀ wọ́n á wà máa béèrè béèrè oríṣiríṣi lọ́wọ́ ara wọn bá ṣe jókòó ń ṣe ká máa wò pé lágbájá ń kọ́ ibo lòun wà báyìí bí àwọn tó jọ lọ sí school wọ́n wá pàdé ara wọn bóyá lẹ́yìn ten years ẹ̀ wá rí àwọn wọ́n lè jókòó wọ́n lè dúró kọ́ lè depart torí wọ́n máa rántí kí ni old experience wọn lágbájá ń kọ́ ah ó ti wà ní Dubai tàmẹ̀dù ń kọ́ Saudi ló wà tàmẹ̀dù wà ń kọ́ ah mo gbọ́ pé òun wà ń kirikiri díẹ̀ oríṣiríṣi náà ni ẹ gbọ́ sẹ́ tó ṣoríire ẹ gbọ́ sẹ́ tó ṣoríbu kọ́ lọ́ má jẹ́ àbá wọn ṣoríbu. ọlọ́run ni wọ́n á máa béèrè pa lọ́wọ́ ara wọn pé alágbájá ń kọ̀ àìní lè mojìrì ni wọ́n á máa béèrè ń pa àwọn ọ̀daràn. a nígbà táwa lé ayé ọ̀daràn báyìí ẹ̀ ń kọ̀ wọ́n wá máa béèrè lọ́wọ́ wọn nígbà tó bá rí wọn pé àwọn òun dà máa sàlákà kó ń fi ìsakọ̀ wọ́n á máa béèrè lọ́wọ́ àwọn ọmọ náà pé kí ni tó gbé yín wọn náà kọ́ọ̀lù lámùnákùnmínà lùmùsọ̀lìn wọ́n á ní à nígbà táwa wà nílé ayé à kì í bẹ pẹ̀lú àwọn tí wọ́n máa ń kírun nínú nǹkan alákọ̀ọ́kọ́ tó gbé àwọn kan wọná nu wọn nìyẹn o kò ń ṣe gbogbo wọn o àwọn kan á ní àwa ń tiwa o lámùnákùnmínà lùmùsọ̀lìn à kì í bẹ pẹ̀lú àwọn kírunkírun. Kirun àwọn ẹlòmíì wàlámùnákò ló tọ ìmọ̀lẹ̀ mẹ́sìkìn àwọn ìyá ni a alówó lọ́wọ́ ń tòótọ́ ṣùgbọ́n àwọn tẹ́bi bá ń pa àwọn tí yà ń jẹ àkì ń fún wọn jẹ àkì ń fún wọn mu. àwọn kan sọ wàkúnnà nàkóòdù máàlùkọ ìdùn àwọn ẹlòmíì àti wọn ni a àwọn tí wọ́n máa ń ṣeré awẹ́wàá làwọn jókòó ti àwọn tí wọ́n kọrin fún wa látàárọ̀ dalẹ́ là ń jókòó tì í àwọn oní one thousand laughter là ń jókòó tì í nakhudu ma'al khaidin eré làwa fi ilé ayé wa ṣe bọ́ọ̀lù ni bàbá gbà á wò wa kunna nukadhibu biyawmi ddin àwọn kan á dé àwọn ní a. Ah ọ̀ràn tiwa ni pé àwọn ò tiẹ̀ gbà pọ́jọ́ kan wà tó jọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò àgbàgbọ́. hátà àtànàlìyẹ̀kìn orí páàkì ń kírun làwa wá tí kú fi dé wá bá wa orí pé àkì ń fún àwọn aláìní jẹ àkì ń fún wọn mu orí ẹ̀ làwa wà tí kú fi dé wá bá wa àwọn ẹlòmíà sọ pé ijó kódà ilé ijó lòun kú sí kọ́nà máa fi ṣàdánwò fún wa àwọn ẹlòmíà ní a máa ń sọ pé irọ́ làwọn àfa ń pa orí ibi táwọn kú sí nìyẹn kọ́lọ́ máa ṣe làwọn bẹ̀ jọ mọ́ wàkúnna nàkóòdù máa lọ àwọn ẹlòmíì gbogbo gbèsè ayé wọn entertainment ni tó bá tiẹ̀ fẹ́ ṣe entertainment jẹ́ kó jẹ́ pẹ̀lú nǹkan halal kó má jẹ́ pẹ̀lú haram ilé ìta ń ṣe iná jọmọ́ entertainment ni àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àsìkò táwa jókòó tá à ń wojú ara wa yìí bí ọmọ àlùjọ náà yìí ibẹ̀ làwọn kan náà jókòó tira wọn tó bá ní kí làwọn ń ṣe wọ́n revise ah olórin kan báyìí ó mà tún ti release nǹkan báyìí ah olórin kan báyìí ó bú lágbájá ó kòbò ó kó fún ó fọ lẹ́nu àwọn náà entertain ara wọn ni báwo la ṣe ń lo àsìkò wa ó ṣe pàtàkì ìgbésí ayé wa o kọ́ ló má ṣe fi wá ṣe kò ń gẹ dáadáa ọ̀rọ̀ tí a ń bá bọ̀ ashabul kaf warraqimi kanu min ayatina ajaba ọlọ́run ní a ìgbésí ayé àwọn ọmọ tá à ń sọ yìí a ìntì máa ń yani lẹ́nu ni iṣẹ́ ìyanu ni a ti rí ìgbésí ayé wọn bó ṣe lọ a rí wípé wọ́n lo ohun tí ò dín ní three hundred years àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú kòtò tí a bá fi kíni kà tá a bá fi Gregorian calendar kà wọ́n lò three hundred years ṣùgbọ́n tí a bá fi solar calendar ìyẹn ni tó ju ọmọ ti ìjírí wọ́n lò how many years three hundred and wàdádù tìṣà ọlọ́run ló máa lé mẹ́sàn-án torí wípé oṣù ojú ọ̀run òun ò kì pé thirty gbogbo ìgbà twenty nine ló pọ̀ jù ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní máa ń pé thirty ṣùgbọ́n ti Gregorian thirty wà ń bẹ̀ thirty one wà ń bẹ̀ twenty nine wà ń bẹ̀ twenty eight lẹ́ẹ̀kọ̀ọ̀kan a ti rí gbèsè ayé wọn báwọn ọmọ yìí ṣe wà nínú kòtò wọ́n gbára lọ́lọ́wọ́n ọba wọ́n ń bẹ lọ́hùn wàháyé ìlànà min amúrínà rọ́ṣàdà ìwọ náà wá ṣètọ́sọ́nà fún wa nígbà tó bá ń sọ̀rọ̀ pé ẹ̀yin mùsùlùmí kí ló dé tẹ́ ẹ bá wà lójú ọ̀nà kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà lẹ́tú máa ń sọ pé ìhìdínà sírọ́tọ̀ ni mùsùtẹ̀kìm tẹ́tù máa ń sọ pé kọ́nà ọba kó tọ́ yín sójú ọ̀nà rere ṣe é sí lójú ọ̀nà ni záàlìkalẹ̀ àmì àtìlẹ̀ ìdáyà ìyẹn ń sọ fún wa pàtàkì ìtọ́sọ́nà ojoojúmọ́ gbogbo òṣẹ́jú la ní bùkátà sí tọ́sọ́nà kí ló dé ta fi ṣe istikhara torí ń pa níbi tọ́sọ́nà wasabat a sì fẹ́ kọ́nà ọba àlékè ọlá mú wa dúró déédéé béèyàn bá tọrọ oúnjẹ lọ́wọ́ ọlọ́run tó fún ẹ lóúnjẹ lénìí tó o jẹun o ò ní bùkátà sóúnjẹ mọ́ èèyàn ní bùkátà sí àti pé àlè ìmánu yezidu wayamkos ìmọ̀nì tẹ́rí yẹ o máa ń lékún ó sì máa ń dínkù ni nínú tó máa fa kí ìmọ̀nì yẹn máa lékún òun náà ni ìmáa ṣàdúà kọ́lọ̀ kó má ṣe wa kún ní ìmọ̀nì àwọn ọmọ yìí látara ìgbàgbọ́ tọ́ ọlọ́wọ́ ọba àlékè ọlá ó sì ṣe wọn ní ẹni tí àwọn èèyàn máa rántí gẹ́gẹ́ báwa náà ṣe rántí wọn lénìí. wàkọ́ ló bònú àlẹ́yìn bòníyàánán níbi táwọn èèyàn wọn fẹ́ wò pé àkọ́pọ̀ wọn lé wọn ní kan lọ kọ́ lélé wọn lórí níbi tán wà ẹ̀rí póríṣiríṣi náà ni àwọn tábà fẹ́ gbàgbé ó wà léjìgbò yín bí náà wọ́n rọra kọ́ àwọn ibì kan tó máa tóbi dáadáa wọ́n á fóun nìkan wọ́n á wèsì owó wọ́n á wèsì ilẹ̀ níbi táwọn kan ò rí lé gbé ẹ̀rí ilé ayé jẹ́ ọmọ ẹsẹ̀ mẹ́fà ni o kódà ọlọ́wọ́ tún yọ̀ǹda ẹsẹ̀ mẹ́fà yẹn fún wa ọlọ́wọ́ ṣe kí ni kò yọ̀ǹda ẹsẹ̀ mẹ́fà kan fún wa ilé ayé tá a bá ti kú tán torí pé ẹsẹ̀ mẹ́fà tí wọ́n fi sìn wọ́n tó bá sin ẹ́ dáadáa bó ṣe yẹ kán sin ẹ́ tí wọ́n gbé ẹ lọ sí tẹ́ nígbà tó o bá ti ju tán ibi tán sìn wọ́n sí yẹn wọ́n á tún sin ẹlòmíì síbẹ̀ kódà níbi tí ilẹ̀ tún scarce dé lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n bá lọ́wọ́ wọ́n ti sin òkú dókè ń bí káwọn tún lọ bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ tó ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ àìmọye òkú mi wọ́n á tún máa débẹ̀ náà wọ́n á rí i pé kò tí ì jù ìmí ilé máa ìjẹrà lọ títí wọ́n dẹ̀ ti sin for years àwọn yẹn nìkan ṣùgbọ́n èyí tó pọ̀ jù mẹ́ wọ́n ti lọ egungun wọn tó bá rọra kó pé particles tó ń ṣẹ́kù wọ́n á kọ̀ wá kan ni wọ́n á dà síbẹ̀ wọ́n á túbọ̀ mọ́lẹ̀ ó tán ó parí nìyẹn jọmọ́ gbogbo tó ń jẹ́ ilé ayé òjù yẹn lọ àwọn èèyàn ò pé kí wọ́n kọ́lé sí lórí torí pé kí ni wọ́n fẹ́ máa fi rántí wọn ṣùgbọ́n rántí tọ́nà bá ṣe fún wọn yìí ó ga ju gbogbo rántí lọ kí lọ́nà fi làwọn asábòlì káfù jọmọ́ kí lọ́nà fi làwọn asọ́ọ̀bàtú asọ́ọ̀lẹ̀ha wọ́n bẹ̀rẹ̀ pẹ̀ láàrin ara wọn láwọn ẹni ire ìwọ tó bá fẹ́ ṣe dáadáa wàkónú máa sọ̀dìkìn ọlọ́run ló gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú èèyàn dáadáa ìdá bi lọ́hùn bíi amírin khayran ja'ala lahu wazira sídìk ànábì ní tọ́lọ́ bá ro dáadáa kan ẹni tó jẹ́ olórí kan ọlọ́run á fún láwọn ministers rere minister lànábì pé sọlọmọ àlùwàsánà wazir commissioner ọlọ́run á káwọn èèyàn dáadáa báyìí lẹ́gbẹ̀ẹ́ iná sí ya tó wa in zakaro yu'inuhu alayhi ọjọ́ tó bá rántí wọ́n á ràn lọwọ ṣùgbọ́n tọ́nà bá bá ru otherwise pẹ̀lú àwọn èèyàn burúkú ló máa wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n á máa bẹ̀ lọ ní àwọn ah, ọlọ́run má tètè o àwọn èèyàn burúkú nìyẹn ọla má jẹ́ kọ́ga tètè dé ọ́fíìsì oríṣiríṣi nǹkan ló lè accident lè tètè dé àwọn nǹkan tí ò yẹ kó da dúró lè sí kí iṣẹ́ adẹ̀dàrú torí pé òun fẹ́ ṣọlẹ̀ àbó olóòfẹ́ tètè di ọ́fíìsì ìwọ náà má jẹ́ kọ́ka tètè di ọ́fíìsì lẹ́nu ṣẹ́mi pẹ̀lú ẹni yòó ń ṣọmọṣẹ́ dáadáa kò sì ní bẹ́ẹ̀ náà pé tó àwọn ọlọ́wọ́ bá oṣù ló fẹ́ parí yìí o nínú sixty thousand wọ́n lọ́wọ́ má jẹ́ kọ́ gàárì fún mi ju forty five thousand lọ kò sẹ́ni tó bá ń ṣerú àdúrà yẹn alábòsí àwa civil servant àwa tá a jẹ́ ẹrú fọ́lọ́hún ṣùgbọ́n tẹ́ wa lọ́rùn pé ká jẹ́rú fáwọn ènìyàn oníkálukú wa mi ta ti ń ṣiṣẹ́ bóò la ṣe ń ṣe sí gbogbo ẹ̀sìn lọ́lọ́run máa bí wa o ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba tó o pé àà iṣẹ́ everybody ni kò tẹ́ ń ṣe ṣe èèyàn kankan o wa ń bàjẹ́ ẹ̀ ń bàlújẹ́ òròpó free tó bá di lọ́rùn iṣẹ́ owó tó ń gbà lóṣooṣù tó ṣe sáfíìsì ẹ̀ faraàlú wàá pọ̀ o kọ́lọ́ máa ṣe ṣàánú owó tó le jù láti jẹ lówó òlù pé ọba jẹ hundred naira ní owó òlù gbogbo òlù yẹn bó ṣe tó ìyẹn jìgbò yìí bẹ́ẹ̀ ọba jẹ owó àwọn ará ìjìgbò bóyá ní kò ṣọ̀nà nígbà tó wá ń ṣọ̀nà lọ́wọ́ wọ́n wá wá àwọn local government wọ́n wá pín nǹkan wọ́n pín mílíọ̀nù hundred naira fún wọn náà ó yẹ kó wò pé àá àwa ló yẹ ká celebrate yìí pé àyè ṣọ̀nà fún wa ẹ gbà ẹ mú mineral ká fi fún yín kudos àwọn náà tún wá fún wa mineral ẹ̀mẹ́ pé ó ṣeé ṣe kéjù lọ́wọ́ nu bóyá wá fìyẹn dá wa lákẹ́ ni pé ẹ má complain pàṣẹ ọ̀nà yẹn dáadáa o mínírà tó mú yẹn tó bá dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ gbogbo ará ìdìbò ló máa wá bẹ́ o ìwọ lọ́wọ́ bá kódò lè mímọ sọ̀lámọ̀ nìyí ẹni tó ṣàbòsí sí mi ìwọ lọ́wọ́ bá òun ni ò jẹ́ kọ́nà àdúgbò wa dà o wọ́n ní kí ló dé òun náà mú mínírà hundred naira ni o nínú owó tó yẹ kán fi ṣọ̀nà tí wọ́n ṣe ni o ẹwà àdánwò jọmọ́ kí gbogbo ará ìdìgbò wa máa wá báyàn kọ́ wa múnú ṣe olóore èèyàn fún gbogbo ará ìdìgbò má wò pé a mélòó ló mú wá jẹ́ a kò sí tó kéré o ohun tó burú jù nú ẹ̀ṣẹ̀ òun lẹ̀ṣẹ̀ tó bá ti wà láàrin àwa àtọmẹ̀dé èèyàn bíi tiwa ọjọ́ àlùkìyámọ̀ sì ni opportunity lè everybody máa máa wá àfa kan tó bú ẹ ìwọ wo ìwọ ṣíàmà àwọn àpọ́n yìí inú ẹ wá bàjẹ́ tó o bá ba ló jẹ́ sí tí o bá ẹ ló jẹ́ tí ó ti yé ààyè fi rán lọ́wọ́ létí ni ọ̀nà àtúnṣe ṣẹ̀fẹ̀ pé kò bánú jẹ́ ṣùgbọ́n mẹ́kò máa bánú jẹ́ jọ̀mọ́ ló wá pè ní chairman àwọn àpọ́n tó sì mẹ́pẹ́ ní tí wọ́n bá béèrè pé kí ni ìṣòro tó tóbi jù ń gbèsè ayé ẹ̀ ń sìn á ní àìsí ìfẹ́yàwó ni ohun tó wá jẹ́ ṣòro tiẹ̀ ni wọ́n fi ń ba ṣẹ̀fẹ̀ tí ò lọ tó bá dọjọ́ gbé ní àlìkìyàmọ̀ toni ní ìwọ náà wọn bá bá mi mú àfa o èyí tó yẹ kó fi ràn mí lọ́wọ́ bí má ṣe rí ìyàwó fẹ́ olórí àwọn àpọ́n máa ń pè mí chairman àwọn àpọ́n máa ń pè mí torí pé kí ni ó ti bu eléyìí èébú sí ni láti gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ́n fi wá ṣe kó ń gẹ dáadáa kọ́lọ́n kó wa nípa àdánwò tá a máa wáyé látara owó tọ́nà bá bá fún ẹ̀dá tọ́nà èèyàn gbọ́dọ̀ jẹ́ tá a máa rẹ̀ nínú àwọn tí ọ̀rọ̀ wọn máa ṣòro jù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni àwọn tí wọ́n ní owó lọ́wọ́ torí pé gbogbo owó tọ́nà ọba fún ẹ torí ti ẹnì kọ́kọ́ o kódà yìí tó jẹ́ ti ẹnu ẹ̀ kéré o torí pé ṣé ká jẹ ká mu béèyàn kan bá lówó ńsìn tó lóun fẹ́ jẹun mo fẹ́ gbádùn gbèsè ayé mi ìyà àti ìṣòro náà ló máa bá bọ̀ mbẹ́ o tó wò pé ah mo fẹ́ gbádùn ẹ bá mi ra yogurt ẹ bá ra àgò mẹ́wàá wá ẹ bá rẹ ja catfish márùn kẹyọ kọ̀ọ̀kan jẹ́ tútù kejì mo fẹ́ kó tóbi dáadáa wọ́n wá bẹ kó sí orí orí tray wọ́n gbé gbogbo ẹ̀ síwájú ẹ̀ ó lóun fẹ́ gbádùn ẹ pé irú ẹ nìyí á regret ni ó túmọ̀ sí pé ntọ́nà ń fún wa lé ayé èyí tó jẹ́ ti wá ń bẹ̀ díẹ̀ ni wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul maut lọ́nà fi ni ta bá fún yín ẹ̀ ń ná nítorí tọ́nà wọn ba ṣáájú kíkú tó wá dé fayakula rabbi laula akhartani ila ajalin qarib tí kú bá wá dé a máa kígbe pé wọ́n lọ́wọ́ bá a owó ìpọ̀ lákàntì jẹ́ n sáré ná díẹ̀ fáwọn aláìní kí n tó máa lọ wala yu'akhirullahu nafsan idha jaa ajaluha ọlọ́wà ní a opportunity ti lọ wala tahina manas kò sáǹfààní mọ́ àsìkò ẹ̀ ti lọ kó tó di ń kó bọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa jọ̀mọ́ ẹ jẹ́ ká lo ń tọ́nà bàbá fún wa sójú ọ̀nà ọlọ́run ìwọ́n tó nímọ̀ tó fi mẹ́lòmíì nígbà tí ò bá sásìkò àti káwọn èèyàn mọ̀ kó má jẹ́ ńgbà ìlú àmà rìgírẹ́tì pé ah, gbogbo nta wá fi gbèsè ayé wa kọ́ ní kéwì èèyàn mélòó ó mà lálọ́tà ń gbé lọ yìí Sheikh Adam ọ̀dàlẹ́nì kọ́nọ̀bà àfọ̀rún kẹwọ̀n gbogbo ọmọ tí wọ́n ní bàbá yìí nídà àbí èyí tó ṣàǹfààní bí òjò iná fi kọ́ àwọn èèyàn lọ Ibn Taymiyyah àdàlẹ́nì tọ́nà bá fún Ibn Taymiyyah ní àǹfààní ni òun náà tún wò pé ah tíra tí mo kọ ò tó látara bọ́lọ̀ ń jẹ fàlùbáríkà sáwọn tíra yẹn tí gbogbo èèyàn ń kà á lè ní òun náà máa wò pé ah ìwọ lọ́wọ́ tíra tí mo kọ yóò tó kí ló dé tó jẹ́ pé fàtáwà mi ò ju bí thirty volumes lọ wáyé tí mi ń ṣe níbi hundred volumes kò sẹ́ńtì ò ní kábàámọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n kábàámọ̀ ti wa kó máa dúró lórí pé ah mi ń ṣe jù báyìí lọ torí kò sí béèyàn ṣe lè ṣe tó tó bá pàdé ẹ̀san tọ́lọ́ ń fọ ẹni tó ṣiṣẹ́ a máa tún kábàámọ̀ ni pé ah ká ni mo dẹ̀ tún ṣe jù báyìí lọ kọ́nà máa wá ṣe àbámọ̀ tiwa ní yálà ìtà ní ah kí má máa wálé ayé ò bá máa lóore o kó n tutù rọ́ọ̀bà ká lọ́nà ń dá mi ní yẹ̀pẹ̀ ni kò bá máa dá o ọ̀nà ń kẹ́wọ́ dá wa léèyàn ó dẹ̀ yẹ ká lò dáadáa kọ́ lọ́n ṣe àánú wa àti rí tán arákùnrin tọ́lọ́ ń fún ní owó ọlọ́run fún ní ọgbà oko ọlọ́run fún ní fáàmù tó dúró dáadáa jannatayni min anab wa inabin o gbogbo ntẹnu jẹ pátápátá ló wà mbẹ wa hafafnahuma binakhil atuwa fi sọ̀ràǹdì oko yìí àwọn nǹkan ọ̀pẹ ṣẹ́rí ọ̀pẹ sì ni wọ́n ní gbogbo nǹkan tó wà lára ọ̀pẹ pátápátá kò sí ìtò waste mbẹ. ẹ wo tí ọ̀pẹ bá tiẹ̀ wá ju tó jẹ tán gbogbo àwọn particles pàǹtí ẹ̀yẹ tẹ́ bá tún fẹ́ dáná irinṣẹ́ ńlá ni kò sí tó wéèsì lára ọ̀pẹ wàhálàfàfúnà humabinakhil ọlọ́run la wá fi ọ̀pẹ àfirọ́ kiri ká ìyẹn gidi àbídùn àfirọ́ kiri ká gbogbo oko yìí ohun tó fi ṣe fẹ́ǹsì nìyẹn ṣe mẹ́ pé kò náwó fẹ́ǹsì kó ń fẹ́ mọ blọọkù kò náwó ẹ̀ rárá ohun tọ́nà wá fún yìí wá nìyí túùsì okùnláhà kúnlá hílìm bí ìdìní rọ̀bíhà ọlọ́run ní igi ọ̀pẹ gbogbo gbani nínú igi tẹ́mi ẹ̀ máa ń gùn jù nìyẹn onígi ọ̀pẹ kò wá sígbà kan tásìkò pé harvest ẹ̀ máa dé tẹ́ẹ̀ ní rí nǹkan kó jáde lára ẹ̀ torí pé àwọn igi ọ̀pẹ yẹn pàápàá jùlọ igi dàbídùn wọ́n ní bó bá ṣe ń ga sókè bẹ́ẹ̀ náà ló ṣe máa ń ṣe kí ni ló máa ń wọlé lọ àìsí tó bá ní lókè náà ló máa ń ṣe kí ni ló máa ń ní nísàlẹ̀ lọ́nà ọba fi fẹ́ sọ̀rọ̀ nípa ìmánì ló fi ń sọ wípé òun fi àpèjúwe lélẹ̀ inú suratul Ibrahim nípa àwọn onígbàgbọ́ òdodo pọ́rọ̀ wọn dà gẹ́gẹ́ bí igi dàbídù ni asluha sábìtún ìsàlẹ̀ ó dúró dédé ó wà fẹ́mílì establish inú lẹ̀ wà farihuha fi sàmà ó wá ó yọ àwọn ohun tó jẹ́ wíńdà rẹ̀ yẹn ó yọ síta báyìí tí yẹn lọ sọmọ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tẹ bá rínú ọkàn ẹ̀ ìmọ̀ ni máa jókòó ńbẹ̀ ni tẹ bá wá rí ìgbésí ayé ẹ̀ báyìí ìgbésí ayé a máa tọka sí àwọn nǹkan tó wà nínú ọkàn ẹ̀ so kọ́lọ̀ ọba kó ṣàánú ẹnì kan wa ẹni ìjọ rẹ̀ lójú látara tó náà ọba ṣe fún ọlọ́ọba sì ṣe kíni lójú ayé ẹ̀ gbogbo ohun tó ń jọ lójú yẹn ọlọ́ọba sì parẹ́ ilé ayé nìyẹn bàbá fẹ́ là ń lé ayé ká mọ̀ pé ilé ayé ń kọ́ ohun tó yẹpẹrẹ ni. bákan náà nígbà tí a ti sọ eléyìí ọlọ́run wa sọ ìtàn ẹlẹ́ẹ̀kẹta fún wa a sọ fún wa pé suratul kaf ó kó nǹkan mélòó sínú. naam gbogbo ẹ̀kọ́ tá a la fẹ́ kọ́ mbẹ̀ jẹ́ mélòó rárá ẹ̀sáàmù ló dé yìí o ọlọ́run jẹ́ apá síjọ́ àlùkìyàmọ̀ mẹ́wàá tọ́ntọ́n Allahu akbar a ah, mẹ́ta péré ẹ tún ti dínkù a sọ pé ẹ̀kọ́ mẹ́fà ló wà ńbẹ̀ ẹ̀kọ́ mẹ́fà a sọ wípé ọ̀nà ọba sọ ìtàn mẹ́rin ìtàn kọ̀ọ̀kan dẹ̀ ló ní ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọlọ́run wá sọ̀rọ̀ nípa ìṣù lẹ́yìn náà ọlọ́run sọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan méjì tó tó máa ń lo àwọn nǹkan mẹ́rin yẹn against ẹ̀dá àwọn nǹkan méjì ni wàkọ́lá lẹ́dínà káfàrú ọlọ́ni tó bá dọjọ́ àlùkìyàmọ́ àwọn kẹfìrí a máa sọ pé rọ́bànà àrínà làdẹ́yìnì àdọ̀lánà mínàlì jíní wàl ins ìwọ náà bá wá fi hàn wá àwọn ẹ̀dá méjì tí wọ́n sọ wá nù ìkọ́nu wọn nú àwọn àlùjọ̀nù ìkọ́nu wọn nínú àwọn ọmọ ẹ̀dá ènìyàn so èyí tó wá nú àwọn àlùjọ̀nù òun ni ibilis èyí tó wá nu ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni dajjal àwọn èèyàn máa bẹ lọ́n pé wọ́n lọ́wọ́ àwọn aládánwò méjì wá fi ọwọ́n wà fàjà àlùhùmà táṣà kìdámínà wá kó wọn sábẹ́ ẹsẹ̀ wọn báyìí káwá máa tẹ wọn mọ́lẹ̀ lèyàkúnà mínà làṣàlẹ̀ kọ́ lè máa jẹ́ ní ìyẹpẹrẹ àdúrà táwọn kẹfìrí á máa ṣe àwọn tó bá jọmọ náà tí wọ́n máa ṣe nu náà nìyẹn pé àwọn méjì tó sọ àwọn nù yìí ọlọ́run wá sọ̀rọ̀ nípa ìbílíìsì nínú súrà yìí nípa wípé gbogbo àdánwò pátápátá ara ìbílísì ló ti ń wá ọlọ́run tún sọ̀rọ̀ láwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú dajjal abẹ sọ fún wa pé ẹ̀rí pé súra ó ní í ṣe pẹ̀lú dajjal anabi sallallahu alaihi wasallam ó ní man qara'a sura suratil kahf usima mina dajjal ẹni tó bá máa ń ka àwọn àyà mẹ́wàá bẹ̀rẹ̀ nínú suratu eh, al-kahf ọlọ́run bá máa dáàbò bò kúrò níbi aburú dajjal so kọ́nà má ṣe dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi aburú dajjal fún àwa tí àbá tí ìmọ̀ súra yẹn dáadáa àwa tá bá láǹfààní àrípa rìkọ́ọ̀dù sórí ẹ̀ kí ló ń pè orí Facebook àbí nam so kọ́nà fi wá ṣe kóńgẹ́ dáadáa ìdí náà ni wípé látara pàtàkì àwọn àyà yìí ara ẹlòmíì tí ò mọ̀ ká kódà kéèyàn kan tiẹ̀ máa gbọ́ díò ẹ̀ lásán ò láǹfààní láti jókòó kà ó wá ń gbọ́ ọlọ́run bá máa lò fún wọn náà àbó tiẹ̀ fẹ́ kọ́ bó bí wọn náà ṣe máa mọ̀ ká bóyá ru fídíò yẹn ló wá ní access sí ni ló ń wò nínú ohun tọ́nà fi ṣàánú èmi mo lè sọ fún yín pé bí mo ṣe wà yìí mi ń jókòó níwájú àáfàá kan láti kọ́ bó ṣe ń ka Quran látòkè délẹ̀ rí rárá rárá ohun tí mo lè sọ pé mo fi kọ́ Quran audio cassette ni kí dẹ̀ ló fà strong determination pé mo gbọ́dọ̀ mọ kínní ìgbà tí mo sì ń sọ fún yín mo ti jáde secondary school mo wá bẹ̀rẹ̀ láti alif bá a tá a sá báwo lọ ṣe ń so papọ̀ kọ́lọ̀ ń bá mi sọ mi ìṣáwí kọ́lọ̀ bá ń san lẹ́sàn rere àti gbogbo àwọn àfọ́ ní Quran lọ́dún tí mò ń sọ yìí jùsù àmọ̀ tí wọ́n ka mishawi father and son tí wọ́n kà tán ọdún yẹn ni wọ́n gbé késẹ̀tì yẹn jáde èmi ṣe bẹ̀rẹ̀ Quran ni ni késẹ̀tì yẹn ṣe ń jáde gbogbo gbà màmá gbọ́ ni nínú ilé káàkiri àfa kan wà ay kọdìrì kan ní àfa yẹn jẹ́ ó ṣe kùránì báyìí júzù àmọ́ àti isu méjì lọ máa ń pè báyìí níbẹ̀rẹ̀ àfa yẹn wá sọ bó ṣe máa ń ka quran bó ṣe máa rí ń bẹ̀rẹ̀ bó ṣe máa wà láàrin ó tún wá kọ transliteration tẹ bá fẹ́ máa kà á pẹ̀lú èdè òyìnbó bismillah ba ẹ eh, b i s bis àbí m i bismi máa wá máa kà wọn transliteration yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ohun tí mo fẹ́ fà jáde ń bẹ̀ ni wípé àwọn àǹfààní kan wà láyé ń sìn gbogbo ìgbà tá à ń sọ yìí gbogbo pé ẹ kí ní kan Quran CD ni ẹ mọ itan ta Quran kẹsẹ̀ tí gbà yẹn ni bóyá three thousand naira tẹ bá fẹ́ ra complete three thousand lásìkò tá tí mò ń sọ fún yín téèyàn bá fẹ́ rajọ mọ ọ̀rọ̀ two thousand and one two thousand two thousand and one two thousand and two two thousand and three three thousand naira owó ńlá ni o kò ń ṣe owó àkàrà o tọ́mọ kékeré lè rí just like that ṣó ti yé ìtumọ̀ ẹ̀ ni wípé àǹfààní àwọn nǹkan yẹn ti wá pọ̀ lénìí bọ̀ kí ló ṣẹlẹ̀ sáwa mùsùlùmí ni pé àwa ṣàǹfààní lára àwọn nǹkan yẹn YouTube lénìí kò sí ohun tẹ́ ẹ fẹ́ kọ́ tí ò sí fídíò lórí ẹ̀ YouTube but táwọn èèyàn bá wọ YouTube lénìí kí ló dancing cat olóńgbò tó ń jó tẹ́ bá dé orí YouTube ẹ̀rù ọlọ́wà báyìí àwọn nǹkan tẹ́ a máa rí two hundred million views pé èèyàn tó ti wo kíní o èèyàn two hundred million èèyàn five hundred million jọmọ́ kò kí ń ṣe nǹkan tí kò ń ṣe ìmọ̀ tó ṣàǹfààní kò ń ṣe ìmọ̀ tó ṣàǹfààní bíi olóńgbò àwọn nǹkan tí ò ohun táwọn èèyàn ń fìgbésí ayé wọn wò nìyẹn tẹ bá wá débi àwọn nǹkan tó ṣàǹfààní tó ṣàǹfààní tó ṣàǹfààní ẹ lè rí two thousand views èèyàn two thousand ló ti wò ibòmíì èèyàn twenty views ló wò ẹ dẹ̀ rí i pé ìmọ̀ yìí ìmọ̀ tó ṣàǹfààní ni so ẹ jẹ́ ká gbìyànjú torí tọ́ náà bá ká ṣàǹfààní látara àwọn àsìkò wa kọ́lọ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa nígbà tọ́ náà bá ti sọ̀rọ̀ sọ́hìbòlì jàǹdà tẹ́ ìrètọ́ ọlọ́run wá sọ̀rọ̀ nípa Musa àti Khidiru alifitinatu filẹ̀ ilim àdánwò ìmọ̀ owó ládánwò tiẹ̀ ẹ̀sìn ní àdánwò tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ náà ní àdánwò titiẹ̀ náà téèyàn bá jẹun tó ń kọ́ ìmọ̀ àdánwò oríṣiríṣi lèèyàn máa bá pàdé látara pé èèyàn ń kọ́ ìmọ̀ jọ̀mọ́ ẹ̀rí nínú àdánwò ìmọ̀ al-ujub ìjọra ẹni lójú ó wà pẹ̀kúlíà pẹ̀lú ìmọ̀ béèyàn kan bá nímọ̀ ó lè rádánwò pé kó ibi tá bá ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ mbẹ́ o ohun táwa bá sọ ta ló tún lè gbé yẹ̀ wò ta ló nímọ̀ tó àwa ìjọra ẹni lójú nìyẹn o alikeburu ìgbéraga ah, àwọn yìí ò ní mọ ọ̀dọ̀ wa nìmọ̀ pín sí àpótí ìmọ̀ ọ̀dọ̀ tiwa ló wà so ibẹ̀ nìmọ̀ jókòó sí kódà a tún ti kan bẹ́ẹ̀dì fún mọ̀ tí mo sùn ó ti sùn lọ́fọ́fọ́ lọ́dọ̀ wa so kò lè kúrò lọ́dọ̀ àwọn ọmọ ìgbéraga. látara àdánwò ìmọ̀ ni o ìkan nínú àwọn afa ó ní awwalul ilm alikibur ó lọ́jọ́ tí èèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ ìmọ̀ nínú àdánwò tó máa rí òun náà ní gbéraga òun náà ti ń kọ́ bọ́ ṣe ń kà ó ti mọ náhù díẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe mistake kan báyìí jalastu ó ti jẹ igi ó ti ṣe kí ni jọ̀wọ́ ó ti jẹ igi àwọn tó sì gbọ́rọ̀ ẹ̀ wọ́n gbọ́ ohun tó sọ yé ohun tó sọ ni wípé mo jókòó sórí tíà àwọn ti gbọ́ yé ṣùgbọ́n ohun tiẹ̀ ẹni tó jẹgi náhù ẹni tó jẹgi sọ́rùfù lòun á máa bá káàkiri á àáfà tó ń ṣe wá sí yẹ á tí n bá ní kí n ka igi tí àfa yẹn ti jẹ nínú lárúbáwá ó ti ṣe sí bàbá yìí nínú àwọn àfọ̀ní lárúbáwá nìyẹn gbogbo eléyìí àdánwò ni summa tawadu téèyàn bá wáyé tí ó gbò lẹ́ni tó ń tẹ̀síwájú lẹ́ni tó ń kọ́ ìmọ̀ ìmọ̀ á wá padà sọ di ẹni tó tẹríba torí bẹ́ẹ̀ yọba ṣe nímọ̀ sí wàá máa ṣàkíyèsí pé à ó yẹ kí èèyàn tẹríba fáwọn èèyàn ó yẹ kí èèyàn tẹríba fọlọ́hùn summa li jahal téèyàn bá ti wá jẹun tó tẹríba àwa padà di aláìmọ̀ kan ìtumọ̀ ẹ̀ ni wípé àwa máa realize pé ah ìyẹn gbọ́dọ̀ mi sì jìn torí pé béèyàn bá ṣe ń ka nǹkan sí láyé yìí ló máa máa realize pé àṣeyọ tó o ti kà pọ̀ níbi tó o ti ka nǹkan kan pa nǹkan wọ́n tún wá ń suggest fún ẹ pé tó o bá fẹ́ kà sí lórí ọ̀rọ̀ yìí o ìwọ dẹ̀ wò pé tíra tó ń kà lọ́wọ́ yìí nìyà ó ti kó gbogbo nǹkan sínú ẹni yẹn tó wá ń sọ fún ẹ pé tó o bá fẹ́ kà síwájú nínú tí mo sọ yìí lọ kàwé báyìí lọ kàwé báyìí lọ kàwé báyìí ó ti wá ka bí ìwé mẹ́wàá kalẹ̀ ṣe mẹ́ pé ṣé tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó tún ṣe wá ka mẹ́wẹ̀ẹ́wá yẹn ìkọ̀ọ̀kan nu wọn náà ló tún wá ń sọ fún ẹ pé tó o bá for further information kó o tún lọ ka ìwé báyìí kó o tún lọ kàwé báyìí onímọ̀ máa ń padà realize pé ìyẹn pé òun ò tí ì mọ nǹkan kan wà fáwọkọ kó lè dè ẹlẹmi alim gbogbo ẹni tó bá nímọ̀ ó máa lẹ́ni tó nímọ̀ jù lọ ọlọ́ọ̀ba nìkan ló ní ìmọ̀ tí ìmọ̀ ẹ̀ ga ju ti gbogbo ẹ̀dá lọ. nínú àdánwò tí ìmọ̀ bá ní lọ́wọ́ àádámọ̀lẹ̀ ikhlas ẹni tó bá kọ́ ìmọ̀ ń gbà mí ó lè má fẹ́ ní tẹríba ó lè má fẹ́ ní ìdojú iṣẹ́ nìkan náà wọn ba. Sufiyan Sauri àti àwọn tó pọ̀ nínú àwọn àfáà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ ni wípé tọ́lábùnà làílìmá à àwa nígbà tá à ń kọ́ ìmọ̀ ìmọ̀ tá a kọ́kọ́ ń kọ́ àdánwò tá a rí ni wípé láàlèlà a kọ́ àwọn ọmọ nítorí tọ́lọ́wọ́n bá a kọ́ ń kọ́ ìmọ̀ pé à àwa náà jáfẹ́ nímọ̀ ni lágbájá ti nímọ̀ ó yẹ káwa náà nímọ̀ tọ́lábùnà làílìmá láàlèlà nígbà tá a wá lé ìmọ̀ àwa nítorí ọlọ́run wà abal ilma illa an yakuna lillah ṣùgbọ́n ìmọ̀ bá reject o ó lè yàn kí n wé mi o àyàfi nítorí tọ́lọ́run torí gbogbo ìgbà tí wọ́n wá mọ̀ nítorí nǹkan mi ìmọ̀ yóò jókòó dáadáa àwọn náà wá realize pé tá a bá fẹ́ kí ìmọ̀ ìjókòó a gbọ́dọ̀ change àníyàn wa àti pé bẹ́ẹ̀ yọba ti ṣe ń kọ́ ìmọ̀ ìmọ̀ máa jẹ́ mọ́lẹ̀ fún ni ìmọ̀ a máa kọ ìbàjẹ́ fún ni a sì máa pani láṣẹ dáadáa ìmọ̀ àmà jẹ́ kó yéèyàn pé wà mọ́ omi ìrú ilá ní abudullah ọjọ́ tó bá kọ́ ìmọ̀ débi àyà yẹn pé a ah, ọlọ́run ò pa wá láṣẹ bí òun ṣe pé ká sin lọ́wọ́n ọba mukhlisina lahudin ká sin pẹ̀lú sincerity iṣẹ́ tí ìmọ̀ máa ń ṣe nìyẹn. bákan náà ni wípé alghurur ma'al qalil minal ilm ìgbà míì nínú àdánwò tó nímọ̀ máa ń rí òun náà ni kéèyàn gba ẹ̀tàn jẹ pẹ̀lú ìmọ̀ kékeré irú ẹni bẹ́ẹ̀ la máa wò pé man huwa ashaddu minna quwwa talẹ̀ tó ní agbára tó wá gan ta ló nímọ̀ táwa gbogbo Lagos state yìí awalam yaraw anna Allaha alladhi khalaqahum huwa ashaddu minhum quwwa ọlọ́run ní àwọn tí wọ́n ń sọ pọ́n làwọn lágbára ju èèyàn kò lágbára táwọn ṣé àwọn ti gbàgbé ni pọ́n lọ́wọ́n ọba tó dá wọn lágbára jù wọ́n lọ tó bá wò pé onímọ̀ ọlọ́run tó dá ẹ ó ṣe kí ni onímọ̀ jù ẹ lọ nínú tó máa ń ṣẹlẹ̀ nìyẹn o nínú tó máa ń jẹ́ àdánwò téèyàn lè rí látara ìmọ̀ alẹ́ ìlẹ̀mú bi khilafil waqi' ìmọ̀ ń gbà mí ó lè jẹ́ ohun tó yàtọ̀ sódodo gan lèèyàn mọ̀ ṣe mẹ́ pé ń gbà mí ìyá máa jiyàn pé àló dá mi lójú sẹ́ẹ̀ ó dẹ̀ dá lójú tòótọ́ ṣùgbọ́n tó dá lójú yẹn òdo ni ẹni tó ń ṣiṣẹ́ kan ó wá dá lójú pé bó ṣe yẹ kóun ṣe é nìkẹ́ àmọ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kí n ṣe é whereas bí nǹkan yẹn ṣe rí gangan kọ́ òun ló ṣe ṣùgbọ́n òun rò pé ìyẹn ni ohun tó right khilafu lè wá kẹ́ kéèyàn má mọ reality nígbà tí ṣe ìtàn tó ń sọ fọ́nà kó wọn ò ní forí balẹ̀ fún ádámọ̀ kí ló sọ ó ní ana khairun minhu mo dáa jù lọ náà khalaqtani min nari wa khalaqtahu min tin ara iná ló ti dá èmi náà ó dẹ̀ dá òun látara yẹ̀pẹ̀ ṣẹ́mẹ́pẹ́ tí ò bá láròjinlẹ̀ ó lè òkè à iná à iyẹ̀pẹ̀ kódà èèyàn lè bu iyẹ̀pẹ̀ kó máa bu mu bí gàrí àyàmọ́gbẹ́ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ṣé èèyàn lè fi iná ṣeré ẹ ọmọdé tẹ bá fààyè lẹ̀ fọmọ tó ṣe ń dàgbà tó bá rí yẹ̀pẹ̀ tó róúnjẹ á pèfà yẹpẹyẹ jóúnjẹ lọ á jókòó tì ó máa ń débi pé àwọn ọmọ mi tí ẹ̀ bá jẹ́ kán jáde kí wọ́n rí yẹ̀pẹ̀ tó máa fi ṣeré tó bá rí ibìkan tó rọra scratch inú ilé yín báyìí á dẹ̀ sọ ọbẹ̀ di restaurant tó bá ti ṣọ yín tójú tó ti rí pẹ̀rọ òun báyìí ó ti gbàbẹ̀ ló ti lọ́ọ́ ha yẹ̀pẹ̀ jẹ́ mbẹ̀ torí pé mí ní ha kọ̀ọ̀lá kan kò inú yẹ̀pẹ̀ náà láti dá yín wà fi hánù ẹ̀yìn lùkùn ibẹ̀ lẹ́ máa padà sí i wa minha nukhrijukum taratan ukhra tó bá tún di lọ́jọ́ àlùkìyámọ̀ inú yẹ̀pẹ̀ náà láti máa mú yín jáde ọmọ yìí rántí yẹ̀pẹ̀ ó rántí ìpìlẹ̀ ni tó ẹlòmíì lè wò pé àyè yẹ̀pẹ̀ báwo ohun tí bìlíìsì rò nìyẹn o ó wò pé yẹ̀pẹ̀ ńkọ́ kò lágbára tó iná ó wá wò pé òun dáa jù lọ látara pé òun dáa jù lọ ìgbéraga wá wá ìjọnilójú ó wò pé àmọ́ ṣe wá dọ̀bálẹ̀ fúnru ọmọ ṣe forí balẹ̀ fọmọ yìí àkò pọ́síbù àbúrò mi ni khalaqtahu khalaqtani min nar atara náà ló ti dé mi náà wà khalaqtahu min tin ó sì dóhùn látara yẹ̀pẹ̀ qala fakhruj minha fa innaka rajim ọlọ́run ní èmi ọlọ́run ti bínú sí ẹ òyà jáde kó o nú ìdẹ́rùn mi ọlọ́run ọba àlékè ọlá wa inna alayka la'nati ila yawmiddin ìbínú èmi ọlọ́wọ́n ọba èpè èmi ọlọ́wọ́n ọba ó ti ń bẹ lórí ẹ̀ títí dọjọ́ gbèǹdé àdìkìyàmọ̀ ṣé ẹ̀mẹ́ pé ṣe ìtọ́ tó bá sọ wípé iyẹ̀pẹ̀ àti iná kí ló lágbára jù lọ́jọ́ mọ́ iyẹ̀pẹ̀ ní ó lágbára jù náà lọ tí iná bá ń jójọ́ mọ́ nínú kí la máa fi ń pa iyẹ̀pẹ̀ ni tí iná bá ń jó nínú ta fi ń paná ni iyẹ̀pẹ̀ kò sì sí bí iná ṣe lè tóbi tó iná á padà ṣe kí ni á padà kú ni nínú ọ̀rọ̀ yorùbá wọ́n á ní omi ní í ṣe kí ni ó fẹ́ jọ bí ọ̀fọ̀ àpọ̀fọ̀ o ṣé ó fi yé wọ́n á ní omi ní poro náà àbí bẹ́ẹ̀ kọ́ tẹ bá sì wo omi àti yẹ̀pẹ̀ kí ni omi fẹ́ fi yẹ̀pẹ̀ ṣe nígbà míì gan ìgbà tí yẹ̀pẹ̀ bá gbénú omi títí títí títí títí omi á padà gbẹ iyẹ̀pẹ̀ adẹ̀sí wà ń bẹ̀ náà ni bóyá bí la ti sọ fún wájọ wo pé nínú àwọn nǹkan tó fi rinlẹ̀ òun náà ni pé gbogbo àwọn bíi ilẹ̀ tó jẹ́ dẹ́sàtì lé nìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí odò náà ni gbogbo wọn àwọn odò yẹn gbẹ ni nínú àwọn nǹkan tí wọ́n fi ń pe àkíyèsí láwọn onímọ̀ gbàlódé wọ́n ní tẹ́ bá wo àwọn ẹranko tó ń pè ní dinosaur tí ò sí mọ́ láyé yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ ọmọ ẹ̀dá ènìyàn torí pé nínú ọmọ ọlọ́run ó ṣeé ṣe kí dáínásọ̀ sì wà lórílẹ̀ ayé àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé wà mọ́ òtí túmínà lẹ́yìnmí ìlà kọ̀lílà gbogbo ń ta fún yín ní ọmọ díẹ̀ ni tọ́nà bá lọ kó wọn pamọ́ síbi kan lórílẹ̀ ayé tó ń ṣẹ̀mí ń bẹ̀ tá a láǹfààní àti eré wọn kọ́ tẹ bá dé Niger Republic ẹ máa rí dáínásọ̀ ní museum wọn egungun ẹ̀ tí wọ́n preserve ẹ̀ nígbà tí wọ́n ń sọ wọ́n ní kí ló fà á Niger náà dẹ̀ lọ́ ti rí kò dẹ̀ sódò níje wọ́n ní torí pé dáínásọ̀ yẹn bí tán máa ń gbé àwọn bíi tí odò ńlá tó bá wà tòsí ibẹ̀ lọ́ máa ń gbé pé àwọn àyè yẹn ń kó odò tó tóbi ti wà ń bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam jẹ́ òye wa pé nínú àwọn àmì pálukì àmọ̀dé òun náà ni pé gbogbo àwọn jaziratul arab yẹn gbogbo àwọn desert yẹn wọ́n á padà di odò omi sì máa padà síbẹ̀ náà. so iyẹ̀pẹ̀ ńkọ́ jọmọ́ ìbílísì rò pé iná ní agbára ju yẹ̀pẹ̀ lọ so kí ló mọ̀ yẹn kìláàfù lè wá kẹ́ látàrí ó sọnù àwọn àdánwò díẹ̀ tó máa ń wà níbi ìmọ̀ nìyẹn téèyàn bá nímọ̀ ó lè máa gbéraga téèyàn bá nímọ̀ ó lè jọra ẹ̀ lójú téèyàn bá nímọ̀ ó lè jẹ́ tí ò ní máa ṣe nǹkan torí tọ́ lọ́wọ́n ọba téèyàn bá nímọ̀ ó lè jẹ́ pé mọ̀ tó mọ̀ yẹn gan ó yàtọ̀ sí reality ó yàtọ̀ sí reality nínú àdánwò mọ̀ òun náà ni Eh, bóun náà ṣe máa ń pè é kéèyàn ní half break knowledge àbọ̀ ẹ̀kọ́ drop out ẹni tó dé two hundred level tó ah professor yìí ò mọ nǹkan kan járe professor yìí ò ṣe kí ni kò mọ nǹkan kan ló bá drop out ó wò pé ẹ eh, tẹ báwo gbogbo àwọn tó ń ṣoríire lé ayé gan gbogbo àwọn tó ṣe inventions drop out gbogbo wọn náà ṣebí Bill Gates tó ní Microsoft èbí drop out ni èbí eh, Zuckerberg tó ní Facebook èbí drop out ni èbí kinní kan tó ní kinní kan èbí drop out ni eh, èmi náà fẹ́ drop out kí n lè lọ jókòó ti dáadáa ó bá sá lè kéwú ó ṣe ìtìzán òun náà di kan náà ọmọ ọ̀tẹ́zílà ó láfo mọ́ kéwú ọwọ́ tó fi mú súnà yẹ ó ti lẹ́jù ṣẹlẹ̀ mọ́pá sọ wípé téèyàn bá ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ hadisi méjì ló ti kà ó wá fẹ́ practice gbogbo hadisi méjèèjì yẹn afa wa sọ fúnpa àwọn hadisi kan tó wà o tó sọ bá ṣe máa lo eléyìí o ló bá mu lérè fè pé a hadatana lágbájá mo ti há hadisi yẹn ló bá bẹ̀rẹ̀ sí ṣe wàhálà káàkiri jọmọ́ ó lóun ò lọ kí o mọ́ ní kí ló dé àfa mi ò mọ̀ kí o àwọn yẹn a àfa o lóní ò mọ̀ kí o ṣéwù báyìí báyìí à àdánwò dé tẹ́bà wo gbogbo àwọn àdánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé kí ló máa ń fàájọ mọ́ àbọ̀ ẹ̀kọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ kọ̀wárìjì àwọn kọ̀wárìjì ohun tó máa nínú àdánwò wọn ni pé àbọ̀ ẹ̀kọ́ ni tó bá ti kẹ́kọ̀ọ́ díẹ̀ báyìí àfò ni kí ló ń jẹ́ boko haram jọ̀wọ́ àwọn olówó àmbẹ̀ talent tó kẹ́kọ̀ọ́ tó dángájíá nu wọn kò sí àmọ́sà ni wọ́n ní ìtara ah wọ́n ti ṣe gbábọ̀ mùsùlùmí ó yá ó yá ó yá ìyẹn fi kọ́ ni ọlọ́run bá fi kọ́ wa so kọ́ náà fi wá ṣe kòńgẹ́ dáadáa eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá látara àdánwò ìmọ̀ ọlọ́run á sọ fún wa nípa ànábì Musa àti Khidiru àti ẹ̀kọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ ìmọ̀ kí ni àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní lára kí ló bá jẹ́ kó rọrùn fún wa láti rí ìmọ̀ kọ́ dáadáa ọlọ́run bá jẹ́ oyé wa ní àtàrà ìtàn ànábì musa alayhi salam ìdámọ̀sù ìlà musa ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ oyé wa wọ́n bi musa léèrè man man ahlil ard talẹ̀ tó nímọ̀ jù nínú àwọn tó wà lórílẹ̀ ayé àbèrè ń pa àwọn ará sánmọ̀ o faqala ana musa ní èmi ni Allahu akbar musa ní èmi ni bọ́ba ní ta ló nímọ̀ jù nú mọ́ṣáláṣí ìsìn ta ni jọmọ́ naam wọ́n ní mọ́mù ló nímọ̀ jù àwọn dà ṣọ́ọ̀tì dìde ni alimọ́m wọ́n ti sùn ìmọ̀mù ló nímọ̀ jù ń tòótọ́ o ṣe rí i pé ìmọ̀mù ti sùn gbogbo tá à ń sọ yọ òkè zọ́hìrì ni gbogbo eléyìí tẹ́ yìí ṣe látàárọ̀ yìí <laughs> ìmọ̀ mọ́ọ̀mù ló pọ̀ jù tí wọ́n ti sùn pé o ẹ̀hẹ́ ìyẹn tún rí mọ́ọ̀mù kan náà sí <laughs> ọ̀rọ̀ ń gbọ́ ni àwọn fi ti wọ́n ṣe àbí bẹ́ẹ̀ ni tí òkọ́ náà ń ṣàánú wa tó ni. oníkálukú ló ní ohun tó mọ̀ àáfàá mi ń sìn àwọn nǹkan kan wà tó bá sọ̀rọ̀ ń pẹ̀ ẹ ṣáà má bá wọn jiyàn. èmi ò ń ṣànábì Ìsá aleyhisalaam tó bá bí mi ń pè àáfàá kí lẹ jẹ láàárọ̀ ìfúnsáàrì tó bá bí ànábì Ìsá òun máa mọ̀ àṣẹmó náà àtẹjá Eh, ẹ jẹsẹ̀ mú àbí àbí ẹ̀hẹ́ alihamudulila kó má lọ di pé àfa àmà òkú dàbí pé á bàkíyàtù ànábì ìsá wà lára àfa yìí o báwo lọ ṣe mọ̀ pé sẹ̀mú àtẹ̀já mo láàárọ̀ yìí ọpẹ́ ní fọ́nà pé mi ń gbà ṣé ó ti yé bẹ́ẹ̀ bá bi ànábì ìsá pé kí làáfà yìí jẹ láàárọ̀ yìí wà má tẹ̀ dẹ̀kìrú náà fi ibò yóò ti kò tẹ́ bá tún bi ìsá pé à agolo ráìsì mélòó ló wá ṣẹ́kù nulẹ̀ yín báyìí èyí tá a tún sọ fún yín nínú àwọn ọṣẹ ìyanu tọ́nà ọba fóun nìyẹn àwọn nǹkan kan wà tẹ́yìn mọ̀ èmi ò mọ̀ ẹ̀yin mọ̀ àwọn nǹkan kan èmi ò mọ̀ so tí wọ́n bá béèrè pé mọ̀nà àlámù nas Allahu àlámù ọlọ́run ló mọ̀ jù ṣé rí ohun tí Musa ṣe ń bẹ̀yẹ ìṣtìhádì ni ó dẹ̀ máa gbalada torí pé alimujtahid ìdàṣáhadà ẹni tó bá ní ìmọ̀ nípa nǹkan tó wá lo reasoning yẹn based on ìmọ̀ tó níyẹn tó wá fi mú ìdájọ́ wá tó bá gbà láhùn àjìrán àgbàládá méjì fain akhtaha láhùn àjìrún wahid tó bá ṣì àgbàládá ẹyọkọ pé ó gbìyànjú ìṣíàdì ni Musa ṣe ó wò pé èdè mi lànà bí ọlọ́wọ́n ba lórí ilẹ̀ ọlọ́run ò sì sọ fún mi pànọ́bì mi tún wà pànọ́bì bá sì wà láàrin àwọn èèyàn ta ló nímọ̀ jù ẹ̀rí pànọ́bì sallallahu alaihi wasallam táwọn sọ àbàbà bẹ́ẹ̀ sọ kí ló máa sọ wà Allahu wà rasuluhu a'lamu ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ní kíni o ló mọ̀ jù lọ wọ́n wá bí Musa ó ní èmi ni torí pé kí ló sọ ahlil ardi àwọn tó wà lórí ilẹ̀ kárí wọ́n bá sọ pé ìtìlá kọ́ ni musa lè gba àwọn màláìka tó wà ń sọmọ lọ ṣùgbọ́n wọ́n ní àwọn tó wà lórí ilẹ̀ musa bá sọ pé ana fa awha allahu ilayhi anna hunaka man huwa a'lamu mink ọlọ́run wá sọ kalẹ fún pé rárá o èèyàn kan wà tó ju ẹ lọ ìmọ̀ takosus specialization ọlọ́ọ̀ba àlékeọlá ó ṣàlẹ́ ṣàpẹ̀ láwọn ìmọ̀ kan Musa ò sì mọ̀ ẹni tí wàá nì ànábì ọlọ́run lòun náà gẹ́gẹ́ bí apá kan nínú àwọn àfáà ṣe sọ torí Khidiru àwọn kan ní kò ń ṣe ọlọ́run ṣùgbọ́n àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wà tó ń tọ́ka sí pé ànábì ọlọ́run ọba ni ànábì muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nígbà tí ó ń ṣàlàyé ibn abbas sọ wípé ànábì sọ fún wa nípa khidir ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tó wá sọ ní bainama musa fi mala'i min bani isra'il ja'ahu rajulun faqala hal ta'lam ahada alamu mink ó nígbà tí musa ń bẹ pẹ̀lú àwọn ọmọ bani isra'il arákùnrin kan bá dé ó bá sọ pé ìjẹ́ ọmọ èèyàn kan tó nímọ̀ jù ẹ lọ àwọn ọmọ ìsirẹ́lì ìbéèrè wọn lè kó báyàn ṣe mọ̀ pé tí ò bá béèrè béèrè yìí Musa ò ní kó sí wàhálà kéèyàn kan dé ń sìn kó wá máa béèrè pé àfa ta ló nímọ̀ jù nínú ilẹ̀ ó sì ti mọ̀ pé àfa fẹ́ wò pé àyèmí ni àta ló tún wá nímọ̀ jù mí lọ ṣe mọ̀ pé òun bá fa ẹni tó fẹ́ béèrè béèrè gbọ́dọ̀ ṣọ́ra kó worú béèrè tó fẹ́ béèrè kó má jẹ́ béèrè ta kó bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ asual atajizi ìbéèrè tá a fẹ́ fi kóyàn lágara àwọn béèrè tó mọ̀ pé àti bá lọ bí àfa yẹn yẹn máa wo ẹ̀jẹ̀ lọ bí àfa yẹn béèrè máa bí béèrè mẹ́wàá kò ní mẹ́yọ kan mẹ́ à tó bá bí àfa béèrè mẹ́wàá tí ò mọ̀ kankan ó túmọ̀ sí pé ìbéèrè àlùsì nìwọ náà béèrè yẹn ìbéèrè tí ò gbádùn wọ́n pè yàn láfọ̀ ó fi gbogbo gbèsè ayé ẹ̀ ẹ̀sìn ó wá lọ́dún ẹ̀ lọ irú béèrè wo ni wọ́n náà ń béèrè yẹn kọ́nà ọba kó láwa nú ní ìbéèrè tí ò ní ní tí ò ní lánsà kọ́nà kó láwa ní ó túbọ̀ sí pé láfáyídà falatas ani máa láìsàn lákàbí ilẹ̀ ohun tó bá nímọ̀ pẹ̀ má bí mi. nígbà tí musa wà láàrin wọn kọ́ọ̀lá musa la fa auhallah musa ní rárá o ó ní ṣe òmòyàn kan tó nímọ̀ jù ẹ lọ musa ní rárá ṣé náà ni musa pa ṣó parọ́ kò parọ́ kò mọ̀ ni láyé sọ lẹ́ẹ̀kan pé musa tún gba aládá aleyhi salam fàáhùn Allahu ila musa abiduna khidir ọlọ́run ní rárá o à ẹrú wa kan wà khidiru ló ń jẹ́ o khidiru ló ń jẹ́ fasa ala musa sẹ́bílì ilé yìí à ẹ̀rí musa ọjọ́ tí wọn náà bá gbọ́ pé àáfà kan máa túnṣe ìbéèrè àáfà yóò ní mímọ́ ni ó mọ̀ ń pa àmọ́ hadith ó mọ̀ ń pa àmọ́ fíkè bóun ló ṣe máa ń rí lójú tiẹ̀ ìwọ́kọ̀ gbọ́n tiẹ̀ ni ó dẹ̀ sọjú nù ó dẹ̀ kọ̀ntínú business yẹ àbí ó tiẹ̀ ní ìsìfàtì pé ah àfa yìí bóun mo ṣe lè ṣàǹfààní lára ẹ̀ bóun ni mo ṣe lè ṣe àǹfààní lára ẹ̀ ohun tó yẹ kó wà ní ìgbésí ayé wa nìyẹn ìgbà míì ìyá máa ah, àti ẹ̀ráfàdà lè kéwú lọ́dọ̀ ẹ̀ ayọ́rọ́ ni o ò tí ì ṣetán àti kéwú ni o tó bá ṣe tó àti ké wà rí àfa wàá ṣe kí ni wàá rí àfa tó bá ṣe tán Musa bá béèrè pé ah ìwọ náà ẹni tó lónímọ̀ jù mí lọ ìbáwo mo ṣe lè lọ́dọ̀ ẹ̀ fàjáàlá Allahu lahu al-huta ayatan ọlọ́run wá ṣe ẹja ní àmì tí Musa máa fi mọ̀ pé òun ti débẹ̀ ó fi ẹja ṣe àmì pé ẹja yẹn o ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ẹja tẹ bá mú dání tẹ fẹ́ jẹ ibi tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ẹja yẹn ibẹ̀lẹ̀ ti máa rí. wákìlálà ìdá fàkọ́tì àlùfóòtà fàrìjẹ́ ẹ̀ tó bá ti di po débì kan ò wá rí ẹja mọ́ padà síbi tó gbàgbé ẹja sí. fàyínàkà sàtàlkọ́ọ̀hù wàá bá ẹni tí mò ń sọ ìwà bá ń bẹ̀ o. وكان يتبع أثر الحوت في البحر فقال لموسى فتاه أرأيت إذ أوينا إلى صخرة ànábì nígbò ya ẹja sọ wọn rẹ já ọmọlẹ́yìn Musa wá sọ fún Musa ìyẹn ọmọ kéwẹ́ tó tẹ̀lé ó ní à àrò àìta ìdá àwa iná ìgbà tá ń sinmi níbi odò lẹ́ẹ̀kan yẹn dúró ń àpáta fàyínì náà sì tùlù hood mo o wà máa ń sàn níhì ìlà wọ́n ní kò sí ní téèyàn gbọ́ láyé kò sí ní téèyàn fojú rí àyàfi kó jẹ́ kó ti wà recorded sí memory wa gbogbo ń ta bá gbọ́ lọ́lọ́fin ní inna sama'a walbasara walfuada kullu ulaika kana anhu mas'ula ọlọ́run létí wa ojú wa atọ́kàn wa gbogbo ẹ̀ lọ́lọ́run máa fi ń jọ̀gbé di àlùkìyàmọ̀ a dẹ̀ dáhùn torí pé gbogbo ń ta fi ti gbọ́ tó bá dọjọ́ àlùkìyàmọ̀ yàtàzákàrù ìsánù màsáà ọmọ ẹ̀dẹ́ yẹn máa rántí gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ la máa rántí àárọ̀ ti gbogbo ẹ̀ à nígbàgbé nkankan wọ́n wá sọ pé wá ta máa rántí gbogbo ẹ̀ tá a dẹ̀ ti gbàgbé lé ayé torí pé kò sí ohun tá a gbọ́ àfi kó jẹ́ kó ti wà rẹ́kọ́dẹ̀dì ní mẹ́mórì wa ohun tí problem wa wà ní retrieve bó o la ṣe fẹ́ retrieve information yẹn nígbà tá a ní ìdí ẹ̀ bó o la ṣe fẹ́ pè padà wá ibi tí problem wà nìyẹn gbogbo wa sì ta gbọ́ làárọ̀ gbogbo ẹ̀ ló ti dúró létí wa kọ́lọ̀ ń jẹ́ fún wa ohun tó kù ni pé àfa kí làfa ti sọ látẹ̀ẹ̀kan tí wàá wá sọ fún wa nígbà tá a béèrè pé ẹ̀kọ́ mélòó la ló wà ní suratul kaf ṣẹ́mi pé wo aláti gbàgbé ìyẹn ni iṣẹ́ tí revision máa ń ṣe mẹ́yàn bá ṣe ń revise fún mi pé tó bá béèrè lọ́la ń sìn ó súnmọ́ pé ká rántí ẹ̀ pẹ́kọ̀ọ́ mẹ́fà ní suratul kaf kó sínú àtàwọn míì abẹ́ẹ̀kọ́ mẹ́fà yẹn wá ní sọ́ọ̀bù ó wá wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ṣó ti yé ó ló gbàgbé ẹ̀ nígbà tó gbàgbé ẹ̀ kọ́ọ̀dà zálíkà mà kó nànà à ibi tá a lọ gọ́gọ́ nìyẹn ibi tá a gbàgbé ẹja sí là ń lọ farisa dà àlà àtàrí ìmọ̀ kọ́sọ́sọ́ wọ́n wá ń bẹ̀rẹ̀ sí í ṣe tàtà bò ó pé ókè á ó dàbí pé orí wà ní orí wà ní wọ́n fi wá ń tírèsì ibi tí wọ́n gbà yẹn ni wọ́n fi padà síbẹ̀ fàwájàdà khidron wọ́n bá bá khidiru ń bẹ́ẹ̀ ó ti ń dúró dè wọ́n nígbà tí wọ́n ń lọ wọn ò bá ń bẹ̀ ètò ọlọ́run ṣe mọye máìs tí wọ́n lè ti rìn jọ mọ́ ṣáájú kébi tó pa wọ́n yẹn ọlọ́run nìkan ló mọ̀ ọ́ fakana min shanihi malẹ́dí qasallahu azza wa jalla fi kitabi ànábì ní à ìtàn ẹ̀sìn ní ọlọ́run ti sọ lẹ́kùnrẹ́rẹ́ fún yín nínú alukur'an sáfàrọ̀ iléyìí musa lìyàtà alámọ̀mínì o musa lọ bá khidiru kó lè bá a mọ̀ anna al-hikmata lilahiya qad taghibu ahyanan nígbà míì ìdí tọ́lọ̀ ń fi ṣe nǹkan ikímọ̀ tó wà ń bẹ̀ a lè má mọ̀ walakin mudabiruha hakim ṣùgbọ́n ọba tó ṣe ọba tó ní òye nípa ẹni nínú tọ̀yọ́ náà fún wa ní àpèjúwe àsẹ̀fínà ọkọ̀ ojú omi alhulam ọlọ́run sì sọ fún wa nípa ògiri yòrídùn ayan kọ́bọ́ fa akọ́mọ ògiri ìfẹ́ wo Khidiru sì ṣe kí ni ó mú dúró pé a ah, ògiri eléyìí ò gbọ́dọ̀ wò kí lọ́nà ọba sọ wà ìkọ́lá Musa alifata ọlọ́run ní ẹrántí nígbà tí Musa tó sọ fún fatahu ẹ̀ ọmọ kékeré tí máa ń mú káàkiri fata young boy bẹ́ẹ̀ ọba fẹ́ jáde tó má gbàlagbà dání gbogbo iṣẹ́ kọ́ ló lè ràn ṣùgbọ́n wọn mọ̀dé dání àìmọye nǹkan náà máa rí lọ́nà pé àgbàlagbà ò ní lè ṣe yorùbá sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ parí ẹ ẹ̀hẹ́ tàgbàlagbà owó kèrègbè ó túmọ̀ sí wípé ilé ayé division of labour ni ọlọ́run ọba àlékí ọlá ó gbé àwọn ọlá kan fàgbàlagbà ó sì gbá wọn lákan fọmọdé ọmọdé ní àyè tiẹ̀ àgbàlagbà láyè tiẹ̀ ìwọ ọmọdé má fojú rá àgbàlagbà láre má fojú rénú àgbàlagbà kágbàlagbà náà má fojú rí ọ̀nà ọmọdé lànà bí sọ̀rọ̀ láàlú ọ̀sẹ́lá fi sọ pé lẹ́yìísà mi ná kò kì í ṣara wa man lam yarham sọ̀hìrọ́nà ẹni tí ò kì í ṣàánú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké ní bùkátà sí ká ṣàánú wọn wàlám yìí wá kẹ̀bì rọ́nà kò sí í ṣara wa ẹni tí ò kì í pọ́n àgbàlagbà lé àwọn àgbàlagbà náà láyè tiwọn wàlàm ya'rif li alimina haqqahu kò kì wa tí ò ti mọ̀ pé àwọn onímọ̀ ní ipò tí wọ́n ọkùpá ẹ̀ ni ọlọ́ni ẹran tí gbà tí Musa sọ fún ọmọdékùnrin tó ń tẹ̀lé yìí pé la abrahu hatta abilokọ mọ́jìmá al-bahrayni aw amdiya huquba ó ní ìrìn ọmọdé yìí à ìrìn àjò tá a fẹ́ ṣe yìí à níyì lẹ́yìn tá a lọ títí títí tá a fi débi tí kí ni o mọ́jímọ́ al-bahrain ibi tí àwọn odò méjèèjì odò méjì tí wọ́n ti pàdé òkun àtọ̀sà ibi tó ti pàdé yẹn ibẹ̀ là ń lọ o àwa níyà nígbò tá a máa fi débẹ̀ o àwọn amdi àhókòbá àbí kó jẹ́ pé for centuries aṣákọ̀ máa lọ náà ni o tó bá jẹ́ pé centuries ló máa tèkì wa tá a bá fi ṣe ìrìn àjò yìí jọ̀mọ́ kí ni Musa wá kiri ìmọ̀ ni o ìmọ̀ ṣé ìwọ náà kọ́kọ́ ti wá ó ti gbé ẹ tíráfù torí ìmọ̀ àwọn fẹ́ ṣe lẹ́kṣọ̀ kan lọ́rin àwọn àfa ńlá ńlá jàǹkànjàǹkàn lọ́ máa wá bẹ̀ jẹ́ kèmi náà tíráì láti lọ kí n lọ ṣàǹfààní ìmọ̀ ẹ̀yà kòmíìnì ìbọn máa rìkọ́ọ̀dù ẹ̀ a máa dáwọ́lóòdù ẹ̀ nínú àdánwò ilé ayé nìyẹn ṣé ẹni tó jókòó ń bẹ̀ torí àwọn àfààyàn sójú báyìí tó tún bá lọ́wọ́ ah àbí mo bá ṣèkì báyìí lọ́wọ́ ìyẹn gbọ́ngbà mi òun tẹ́lómi máa fi ṣe dáadáa nìyẹn torí náà aṣá máa dùn ní pé ah èmi àtàfà báyìí ìyá màjọ ń jẹun báyìí ni ìyá wa bífẹ̀ẹ́ sí lọ́kàn látara àfà pé ah àfà yìí dá léèyàn gan á wá di pé ó sàfẹ́ máa gbọ́ wá sí àfà ni torí kí ni relationship tọjọ ní láàrin ibi few tó fi pàdé so gbogbo àwọn nǹkan yẹn ó ní kí ni ó rọrùn fún Musa kó ní àìwọ́ náà kí làwọn ọmọ tó mọ̀ yẹn wá sọ fún mi Musa ò ṣe bẹ́ẹ̀ o ó ṣàfẹ́ wẹ́ ni yẹn lọ ni so èèyàn máa ń ṣe ziyaratul ulama àwọn onímọ̀ èèyàn máa ń bẹ̀ wọ́n wò. na Musa lọ báyìí ọlọ́ọ̀ni falama balakọ mọ́tìmá abaynihima nọ́ọ̀sì yahutahuma ọlọ́ọ̀ni gbà tí wọ́n dé àyè yìí wọ́n bá gbà nọ́ọ̀sì yá àwọn méjèèjì wọ́n gbàgbé ẹja mo sọ fún wa pé sọ́ọ̀bù ẹ̀kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ a máa wà níbi kíni níbi ìtàn kọ̀ọ̀kan ọlọ́ọ̀ni náà sì yá ọlọ́ọ̀lá àwọn méjèèjì gbàgbé ọ̀húntàhùmá ẹja àwọn méjèèjì wọ́n gbàgbé ẹ̀ ṣe rí ọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ local government ta ló lọ́rọ̀ jọmọ́ ta ló máa kọ́kọ́ bí chairman ẹ̀ ní kọ́ secretary ni a. Ah ẹjọ́ dáràn ni o bọ́lọ́pàá kan bá dáràn sí ta ló máa ń bújọ mọ́ pírẹsidẹ́ǹtì ni ìjọba Buhari yóò tiẹ̀ dá ẹ̀rí nǹkan táwọn ọlọ́pàá ń ṣe fún wa ni ṣé ọlọ́pàá ni Buhari ni ṣùgbọ́n Buhari wà responsible fáwọn ọlọ́pàá gbogbo ọ̀rọ̀ tó ọlọ́pàá bá dá Buhari ló dáa torí òun lọ̀gá wọn níbi kí lọ́nà ọba sọ responsibility yẹn lọ́njẹ́ ó yé wa pé àti Musa àtọmọ Musa ni wọ́n ní o Musa kọ́ ló mẹ́ja dání o ọmọ yìí ló gbé báàgì dání o níbi tọ́mọ yìí ti gbé báàgì dání ẹja ti jábọ́ kò mọ̀ ṣùgbọ́n náà níná sì yá nígbà tọ́mọ yìí gbàgbé ẹja wáyé tí wò rán létí so collective responsibility microphone mọ́ṣáláṣí òṣìṣẹ́ èèyàn kan ẹ eh, àfa PRO yẹn ló wá ń ṣáàjì ẹ̀ náà ah, gbogbo yín ni o gbogbo yín lẹ gbàgbé àti tún microphone ṣe wọn balẹ̀ mọ́ṣáláṣí mi ti ẹ̀ láìkí báwọn afáàṣe máa ń ṣètò mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí ló dọ̀tí à ṣé wọ́n láìkí bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n wò tí mọ́ṣáláṣí fi dọ̀tí so ọlọ́ọ̀ni náà sì yá húta humọ́ àwọn méjèèjì gbàgbé ẹja ọmọdé yìí sì ló gbàgbé ẹ ṣùgbọ́n náà ń jẹ́ òye wa pé mistake tọmọ ṣe àwọn méjèèjì náà lọ́jọ́ máa bí ayọ̀ fatakhadha sabilahu fil bahri saraba wọ́n bá bẹ̀rẹ̀ sí máa tírèsì ìrìn àjò wọn. falama jawaza qala li fatahu atina hoda wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn gbà tó kọ́ntínú ìrìn àjò wọ́n sì ti gbàgbé ẹja nígbà tó wá bẹ̀rẹ̀ sí ṣe ìrìn àjò wọ́n ti kọjá àyè kan ọlọ́run bá ní musa bá sọ wípé o àti náà hàn ó ní ọmọdékùnrin yóò yá oúnjẹ wa dà o oúnjẹ dà o fún wa lóúnjẹ o ọ̀sán ti pọ́n o làkọ́dé làkínà mi sáfàrí náà hádà nọ́sọ̀bà a àti dààmú lórí ìrìn àjò wa yìí àti rìn ó ti rẹ̀ wá o ìrìn àjò ń bi pé wọ́n fẹ́ wá ìmọ̀ nìyẹn jọ mọ́ ìwọ lọ lè kéwọ ọjọ́ mẹ́ta ò lọ mọ́ ilé kéwù yẹn ti jìn jù a wọ́n lẹ́ńtà bá ń fẹ́ ilé òkè ń jìn o tó bá jẹ́ pé o fẹ́ kéwù tòótọ́ ilé kéwù ò ní jìn náà o kọ́lá arọ àìtà ó bá sọ fún pé ọmọ yìí bá sọ fún Musa ìrì ọ̀gá mi ṣó rí ni ìdá àwáyínà yìí la sọ̀kọ̀rọ̀tì wà níbi àpáta yẹn tá a fa iní náà sí tuluhut àmú ti gbàgbé ẹja o wà máa ń sa ní yìí la ṣetán anagurọ èṣù ló jẹ́ ń gbàgbé o ànábì ní ká máa sọ pé mo gbàgbé ó ní ká máa sọ pé wọ́n gbà mí lágbèé torí èṣù ni máa ń jẹ́ kéèyàn gbàgbé gbogbo tó bá ti ṣàǹfààní èṣù ló máa ń jẹ́ kéèyàn gbàgbé ẹ̀ àwa máa rán wa létí láwọn nǹkan tí ò wúlò èèyàn lè dínú ránṣẹ́ kó gbàgbé àyà àbí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní gbàgbé ròyìnròyìn àwọn nǹkan tó ti conclude tó ti parí nígbà tó bá wà lórí irun la máa rántí ẹ̀ mi mà ì tí ì ṣàìfọ́n láàárọ̀ ìkẹ́ àbí bẹ́ẹ̀ ni kí ni relationship láàrin professor ifon àti èrò ṣubú ìtòǹkì á ah, gbogbo àwọn fáìlì tí mo kó sórí tébù lánàá yẹn á ah, ṣé eku òní ti débẹ̀ báyìí orí ìrun ló wà kí ló dé tó rántí ẹ̀sẹ̀ ilẹ̀ ṣe ìtàn ni òun ló máa ń gbé wa kọ́lọ́ máa ṣe làwọn mẹ́ ó ní èṣù ló jẹ́ gbàgbé o wàtá kọ́dà sàbí ìlàhùn fìlbáhàrì àjábá lẹ́yìn tó ń yà wọ́n ní tó ń yà wọ́n lẹ́nu àbúrò ah, la ṣe wá gbàgbé ẹ̀ báyẹn wọ́n bá bẹ̀rẹ̀ kọ́ọ̀là Musa sọ pé zálíkà máa kó nànà bọ̀ ibi tá a lọ gọ́gọ́ nìyẹn gbogbo aburú tó bá ṣẹlẹ̀ sí ìyàn láyé wọ́n máa ń sọ pé in every adversity there is a seed of eh, ṣe uh, prosperity kan náà máa ń sọ gbogbo tó bá jẹ́ àdánwò láyé tó bá ṣẹlẹ̀ sí ìyàn oore wà ń bẹ ẹja sọnù kí ni Musa sọ. So zálíkà mọ̀kúnnà náà ìṣòro tá a wá káàkiri náà nìyẹn torí ṣòro pé ebi máa pa wá ẹja nǹkan ṣẹlẹ̀ ọlọ́run ò sọ fún pàtó kí ló máa ṣẹlẹ̀ sẹ́jà ọlọ́run kọ̀ ní ẹja yẹn ló máa jẹ́ kí ni o ló máa jẹ́ àpèjúwe nínú àwọn ọ̀tàn kan lẹ́ja dídì ni wọ́n lẹ́ja ìjábọ̀ ẹja sì rìn wọnú odò ọmọ yóò sì níran sọ fún Musa pé ẹja ti jábọ̀ ó sì ti gẹ́gẹ́ bí a ṣe rí àwọn asaru kọ̀ọ̀kan lórí ẹ̀ náà ó ní ibi tá a lọ gangan nìyẹn faruta dá àlá àsáríhìmọ̀ kọ́sọ́sọ́ wọn wá bẹ̀rẹ̀ sí tírèsì ẹ ojú ẹsẹ̀ wọn lọ báyìí fàwájàdá nígbà tó máa débi tó gbàgbé ẹja sí àwọn méjèèjì bá bá abédámínà ìbádìnà wọ́n bá ìkànnú àwọn ẹrú wa wọ́n bá ń bẹ̀ wọ́n bá tó ti ń jókòó gbé wọn so níbi jọmọ àǹfààní wà sóhùbàtù àlàálẹ̀ kéèyàn máa tẹ̀lé àfa ṣe rí pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí náà ń sìn kí lọ́nà bá ń sọ ó ṣojú ọmọ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà kọ́ ìmọ̀ ẹni tó tẹ̀lé àfa jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni bó ṣe tẹ̀lé jáde á kọ́ ìmọ̀ lóríṣiríṣi bí ọba rẹ̀ tó nímọ̀ nípa nǹkan òun rẹ̀ tó lọ sáìtì ó wá wò pé kò kú sí tí mò ń ṣe lé náà ló bá tẹ̀lé lọ sáìtì ibẹ̀ ni àáfà tó ń ṣe gan òrónú pé òun lè máa ta materials rí ṣùgbọ́n torí pé wọ́n kàn rọra rí àpadé àlù díẹ̀ bó ṣe máa di oní building materials nìyẹn àǹfààní kan nìyẹn tó o bá lọ site o lè má láǹfààní yẹn so gẹ́gẹ́ bá ṣe sọ ẹ̀kọ́ pọ̀ ta lè rí kọ́ látara wọn súra yìí ọmọ yìí ó tẹ̀lé Musa ó sì ṣàǹfààní látara ẹ̀ ọlọ́run ni wọ́n bá ẹrú wa yìí àtẹ̀yìnáhù rahmatan min indina ẹrú wa tó jẹ́ pa fún ní rahmatan so rahma anubuwa àwọn àfa máa ń sọ pé gbogbo ibi tọ́lọ́run ti máa ń lóun fún rahma tamina indina gbogbo ẹ̀ pátápátá ọlọ́run máa ń rí fásitì nubuwa gbólóhùn rahma táyẹn wà àtẹ̀yìnáhù fàwájáde abidamina ìbàdínà àtẹ̀yìnáhù rahmatan òun ni àtẹ̀yìnáhù rahmatan yẹn bẹ̀rẹ̀ àwọn àfa ti mú pé khidiru nǹkan ànábì ọlọ́run ni torí pé àwọn ànábì ọlọ́run lọ́lọ́ máa ń sọ gbólóhùn yìí fún wà àlàmnáhù min ladunna a sì kọ́ látọ̀dọ̀ àwọn ọlọ́run bá ìmọ̀ àwọn ọlọ́run la fi mọ̀ mọ́ nínú ìmọ̀ táwọn ọmọlé kí ó máa ń wá káàkiri wọn ní ilimùlàdúní ilimùlàdúní òun náà ni pé ìmọ̀ téèyàn kọ́ kéèyàn má lọ lé kíw kọ́kọ́ ní afáyẹ ti há kúránù kọ́ níbo ló ti há kó há àfa ìbá ń sọ̀rọ̀ lánàá ẹ̀ lè kájú sùn àmọ̀nà bẹ́ẹ̀ ni mo ti há báyìí sí i láàárín pé ìṣá ìsísúwì ẹ tíra ìmí ń kírun fún yín ló bá kí bá kọ́ra mọ́lẹ̀ nínú ṣubú yìí ó kà á tán ó kí alimura mọ́ ó ka nìsáì mọ́ nígbà tó rí pé ó dàbí pé àwọn jọ̀mọ́ ti fẹ́ tán lẹ́yìn òun ló ṣe lọ fúrukú wọ́n ní àfa àbóyè lẹ́ ṣe ṣe ẹ̀ ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ àbẹ̀wé ló wà ilmu ni ọlọ́run má jẹ́ ká nírú mọ̀ bẹ́ẹ̀ ẹ bá ń ṣàmì jọ̀mọ́ ẹ bá ń ṣàmì àbẹ́yìn náà fẹ́ hákùrà láàrin àsìkò tá a wà yìí sí mọ́gírìbì ni wọ́n ní àáfà yẹn àáfà yẹn sùn lẹ́yìn ìgbà tó kí ṣubú ìtọ́ ni o nígbà ọdẹ máa jí báyìí tí wọ́n kàn ń sọ̀rọ̀ báyìí àá wọ́n bá kọ̀ aṣáwò pé àáfà yìí ṣàǹkà kéwù ni ló bá ń kà ló ń kà ló ń kà tó fi dé súrátù nìsáì lórí ìjókòó wọ́n ní kí ló dé wọ́n ní àójú oorun náà ti fi mọ́ ọlọ́run ní jẹ́ anírú mọ́ bẹ́ẹ̀ ìmọ̀ táwa máa ní ni mọ̀ pé àáfà yẹn gbìyànjú ten years tó fi lọ lé kéwú ó dẹ̀ ṣàṣeyọrí ohun tó ń jẹ́ ìmọ̀ tó ní ládá nìyẹn kéèyàn má wàá wárú ẹ̀ ibi táwọn àfáà náà ti máa ń wá yẹn nìyẹn pé àkédèrò làdúní làdúní ó dẹ̀ ní oríṣiríṣi àwọn oògùn táwọn èèyàn máa ń ṣe lórí àwọn ọmọ yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan tó fi ń ṣe ìyẹn lè máa ń gbọ́ máa ń sọ pé ilẹ̀ àmù ilẹ̀ àmù ilẹ̀ àmù ilẹ̀ àmù ìyẹn làáfàá mi wá títí tó fi ya wèrè ilẹ̀ àmù náà ni o ìkan kí nǹkan oríṣiríṣi ẹlòmíì tó bá ló fẹ́ ṣe ọ́ lè ní màmí wọ̀ta ló máa lọ wọ́n ní a lọ sí odò láàrin òru kan tó bá wá lọ tó bá ti bẹ̀rẹ̀ sí pé kíní yẹn kíní yẹn wá wá tó bá ti wá wá kókọ̀ fún ní kíní yẹn yẹn náà máa fún ní nǹkan míì fẹ́ ṣe àlàyé ẹ̀ lọ títí so tó bá ti fún tán fúnra wọn bẹ́ẹ̀ báyìí odò ní mímọ̀ nìyẹn o lọ́dọ̀ àlùjọ̀nù ọlọ́run má jẹ́ ká wa nírú ìmọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ní gbaládálé lórí kọ́ lọ́nlá wa ń bẹ̀ o ọlọ́run ni afunimọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba qala lahu musa musa bá sọ fún pé ala tabi'uka ala an tu'allimani mimma 'allimta rushda afa mi ṣé kí n tẹ̀lé yín kí n máa tẹ̀lé yín káàkiri èmi náà fẹ́ di bọ́ì fún yín gẹ́gẹ́ bọ́mọ ìṣe ń tẹ̀lé mi èmi náà fẹ́ wá rẹ́gísítà afa mélòó ló máa lè lọ rẹ́gísítà lè kéwú nígbà táwọn ọmọ kéwú ẹ wà mẹ́ẹ̀ ṣẹ̀mẹ̀ pa òkè àṣà ọmọ yóò ní wò pé ustaz ọmọ kéw ustaz náà fẹ́ lọ rẹ́gísítà sílé kéw musa òwò yẹn o ó ní ṣé kí n tẹ̀lé ẹ àwọn nǹkan tọ́lọ́ bá fi mọ̀ ẹ́ kó lè fi mèmí náà ẹ wo nǹkan mímọ ọ̀lẹ́mìtà rúṣídà àwọn nǹkan tọ́lọ́ ń ṣe fún ẹ èèyàn ń gbéra gajọ mọ́ èèyàn máa ń tẹríba solution nìyẹn ìtẹríba kọ́ọ̀là ìnàkà láǹtẹ̀sítẹ̀ tí yàrá máa ń yà sọ́bìrọ̀ ah ojú ọ̀nà mọ́lé o láyéláyé ò ní lè ṣe sùúrù ẹ̀ tádánwò bá dé tébi bá dé ebi ebi tara tí ebi bá dé jọmọ wá sá torí pé ńgbà míì téèyàn bá fẹ́ kọ́ ìmọ̀ nínú tí mọ̀ máa ń ní bùkátà sí lásìkò àsìkò dẹ̀ la fi ń wá owó bákan méjì wá ni pàápàá jùlọ tọ́lọ́mbá ní káwa wà nínú irú ìlú wa báyìí o wá tún ní backbone tó strong dáadáa bóyá olóbì ó lẹ́gbọ̀n àbẹ́ èèyàn dáadáa kan tó kọ̀ òkè ìwọ ṣáà máa kọ́ ìmọ̀ lọ́ntì ẹ̀ sórí tí wàá máa jẹ àti gbogbo bùkátà ṣáà wa àwọn ò lè fàsìkò lẹ̀ ṣùgbọ́n ò fàsìkò lẹ̀ kọ́ ló ń jẹ́ kírú ẹ̀ pọ̀ láwùjọ wa àwọn nǹkan tó lè encourage scholarship nìyẹn ká ráwọn kan tó fẹ́ kọ́ ẹ̀kọ́ ká sì ráwọn kan tó máa ṣetán pé gbogbo ohun tó ẹ bá need àwa máa máa bí yẹn ohun tó ń jẹ́ kí Saudi Arabia lọ wájú nìyẹn ìjọba ti gbé gbogbo nǹkan lẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ lẹ́yìn kò sí pò sanwó kéwú kò sí pé o fẹ́ ra síra o ṣẹ̀ wá ń dààmú káàkiri láìbírì ti wà ó wà jábúrátá so àdánwò ńlá ni ẹni tó ń wá ìmọ̀ kò ní ní àsìkò torí pé mọ̀ yóò fẹ́ fi wá àsìkò yóò fẹ́ fi wá mọ̀ ó lè fa sábàbí ebi ó lè fa sábàbí àìróúnjẹjẹ kódò lè fa sábàbí kó má rí ìyàwó fẹ́ torí pé àìmọye èèyàn tí wọ́n bá ti rí báyìí pé ah àfa lóòótọ́ ah àfa dẹ̀ dá onímọ̀ ni wọ́n tó bá bẹ̀rẹ̀ wá sí báyìí ṣùgbọ́n àfọ oníṣẹ́ lọ́wọ́ wá sí tó ń ṣe yẹn ò ń ṣiṣẹ́ iṣẹ́ olóle tó ṣe wá sí ẹni tó fẹ́ lọ sọ̀rọ̀ wọn náà wà fáwọn èèyàn tó jẹ́ pé tó fi prepare ọ̀rọ̀ yẹn seven hours ni wọ́n wá ní àfọ oníṣẹ́ lọ́wọ́ kọ́nà kó tún lu wa ṣe gbogbo àwọn tó jàfa Saudi iṣẹ́ kí ló ń ṣe ṣé kápẹ́ntà sùdé sí àbí plọ́mbà àbá kàńtàǹtì iṣẹ́ àfa ló ń ṣe iṣẹ́ àfa sùdé sí ṣe ọ̀gọ̀rọ̀ àwọn senators wa ń bí sí ni tó bá fẹ́ wọn ọwọ́ ẹ̀ tí wọn ṣẹrù pọ́n lè lówó tó sùdé sí ni wọn lè lówó tó jọmọ́ iṣẹ́ kí sì ni sùdé sí ṣe iṣẹ́ kí ló ń ṣe jọmọ́ iṣẹ́ àfà kò sí iṣẹ́ àfà níku níkiní kan ṣó ti yé iṣẹ́ kákàwọ̀n èèyàn lẹ́sìn mo láǹfààní àti wo fídíò ẹ̀ kan ó dàbí pé Ramadan àná ni lásìkò iftar ó wá jókòó ta ọmọ kéékèèké ẹ wò pé àwọn bàbá yìí ọlọ́run bá kẹ́ wọn o ọmọ yẹn wá ní ó ní kó ka nǹkan nígbà ọmọ yẹn ṣe bísímìlá ìtàn kò mọ tó máa kà wọ́n bá pèsè lẹ́kúlọ́ aláwàhàdì ọmọ kékeré ó dẹ̀ kakúlẹ̀ aláwọ̀ ó dẹ̀ fọwọ́ pa lórí ẹ wo bọ́mọ yẹn ṣe máa fíìl pé ah ìmọ̀ọ̀mù gbogbo àgbáyé torí pé sudeesi bó ṣe wà yẹn gbogbo Saudi pátápátá òun ni ọ̀gá gbogbo àwọn ìmọ̀ọ̀mù téèyàn bá wo bàbá yẹn ó ti dàgbà ó bọ̀ ẹ wò pé ṣé irun funfun kan wà lágbọ̀n bàbá ìyá ìké ọlọ́run ṣùgbọ́n ó ti dàgbà ẹ sì lè ló ń dáyẹ̀ torí pé kò ní dáyẹ̀ ní black láíláí torí àwọn èèyàn tá à ń sọ ìkúdúwà ni wọn àwọn àwòkọ́ṣe dáadáa ni wọn. sónú sí àfa tó gbà nìyẹn irú ọmọ yẹn ó lè jẹ́ pé n tó rọra ẹ̀ka ń tà yẹn ó lè má gbàgbé ẹ̀ mọ́ kó jẹ́ pé nǹkan tá a máa jẹ́ kọ́mọ yẹn náà máa rò pé èmi náà fẹ́ dàbí sudeis gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n tó lọ bá síwáàsì tó wá láǹfààní àti bá fà jẹun láàrin five minutes torí ń pàfà tiẹ̀ fi àǹfààní lẹ̀ pẹ́ jẹun yẹn ó lè jẹ́ nǹkan yẹn ló máa bí ìfẹ́ ẹ̀sìn sí yàn ní ẹ̀mí bí ẹ̀sìn ti ẹ̀dá báyìí because tó bá wọ ẹlòmíì tó jókòó tiẹ̀ tá a bá fẹ́ fi kálíbà lé ayé tó ni wọn ò bí ẹ dáa tó bá dúró bì kan báyìí bíi ten miles ò gbọ́dọ̀ dúró mbẹ̀ kéèyàn láǹfààní ń sìn kó wá ba Buhari lọ́wọ́ president Nàìjíríà sẹ́mẹ̀kó náà máa fìlì pé ah, ah èmi sókọ́ náà kó wa bí àwọn èèyàn yẹn ṣe rí nìyẹn Musa àti ọmọ yìí wọ́n ṣe ìrìn àjò yìí Khidiru sọ pé ah innaka lan tastati'a ma'iya ah láyéláyé ò ní lè ṣe sùúrù o ojú ọ̀nà ọmọ le ó sì béèrè fún sùúrù tó pọ̀ ah ọjọ́ kébi ebi lórí ara wọn ọjọ́ pé karama yá ó sì lẹ́zàm tó fẹ́ ṣe gbogbo àwọn ìṣòro yìí ló wà níbi ọ̀rọ̀ pé à ń kọ́ ìmọ̀ Musa gẹ́gẹ́ bí ẹni tó ní strong determination kí ló sọ kọ́lá sàtẹ̀jìdúnì insha Allahu sabiran ó ní insha Allah kí ló sọ a ti sọ̀rọ̀ ẹni tí ó fẹ́ lọ rẹran fún wa ṣàgbàgbé tó fẹ́ lọ rẹran tí ò sọ insha Allah àbí mi mẹ́nu bá lọ́dọ̀ yín bí tíyàwó ẹni sọ pé kó sọ insha Allah tó ní rárá ìbówó ẹran ti wà lọ́wọ́ mi tó dẹ̀ lọ́dọ̀tọ̀ owó ẹran ó dẹ̀ wọ one chance wọn àbí pickpocket ni wọ́n yọ owó mọ́ lápò ìgbódò ọjọ́ kejì ìyàwó ẹ̀ ní ìbí mo sọ wíkẹ́ sọ inshallah áà ah, bàbá sọ inshallah òsì ó wá fi inshallah kọrin lọ sọ́jà tó ti fẹ́ rọ so Musa sọ pé inshallah wala taqulanna bi shay'in inni fa'ilun dhalika goda ẹ gbọ́dọ̀ lẹ́ máa ma ṣe nǹkan kan lọla illa an yasha Allah àyàfi kẹ́ sọ pé Allah. Musa sọ pé kí ni inshàlá ìmáwó inshàlá àǹfààní ẹ̀ pọ̀ gan ọlọ́run sì máa fi ń la àwọn èèyàn tó pọ̀ gan ṣó ti yé ẹ̀hẹ̀ kọ́lọ́n kó fi wá ṣe kóńgẹ́ dáadáa benefit ẹ̀ lecture ọjọ́ mi nìyẹn inshàlá àǹfààní kéèyàn máa sọ inshàlá ó pọ̀ ní alukur'an kò ní dín ní bí àyè bíi mẹ́rin àbí mẹ́ta tọ́lọ́ ti ń sọ fún wa pé ẹ máa sọ inshàlá tẹ́ ẹ bá sọ àdánwò báyìí ló wà mẹ́ẹ̀ tẹ́ bá sọ dáadáa báyìí ni kọ́lọ́n fi wá ṣe kò ní ẹ̀ dáadáa so àwọn yìí wọ́n sọ inshàlá musa sọ wípé inshàlá wàá bá mi sọ bírọ́n pẹ̀lú ìròyìn méjì ìròyìn méjì yẹn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tí ò bá ní lára kò lè rẹ́ kọ́kọ́ àkọ́kọ́ àsọ́bùrù wàlá àṣìláka amúrọ̀ kéèyàn dẹ̀ wà obedient ẹni tó fẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí ẹni tó ń kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu ó máa farabalẹ̀ dáadáa kò ní máa forward àfa mẹ́nuba ìtàn kan ló bá sáré gbà lẹ́nu ẹ̀ ààbọ̀ ẹ̀kọ́ àìlẹ́kọ̀ọ́ ni ohun tóun ti gbàgbé ni pé bóyá version kan ìtàn yẹn ló mọ̀ another version làáfà fẹ́ sọ version táàfà fẹ́ sọ yẹn ó tún ní àwọn àlékún kọ̀ọ̀kan ṣùgbọ́n ti dànù àfà lẹ́nu àfà náà adé rọra dákẹ́ ó dá ìkọ́ eléyìí ò lẹ́kọ̀ọ́ nígbà wọn bá dẹ̀ sọ ṣe ògbóǹdó rẹ̀ náà nìyẹn àfáàdé rọra sọ̀rọ̀ mí lọ nígbà tí ó farabalẹ̀ wà láàásí lákàmúrọ̀ musa ní à mí níṣẹ́ mí níṣẹ́ àìgbọ́rọ̀ sí ẹlẹ́nu kí ni arákùnrin sọ fún musa à nílẹ̀ parí ẹ̀ náà inṣàlá a máa wo ọjọ́ mi kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa torí àsìkò kọ́là fàyínì tabàtánì ẹ̀rí pé tẹ́ bá wọ kíláàsì kọ̀ọ̀kan wọ́n á kọ́ síbẹ̀ pé rules and regulations àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́ bá fẹ́ wọlé kéwú tẹ́ fẹ́ fìlì fọ́ọ̀mù wọ́n á sọ pé rules and regulation of the school khidiru wá fẹ́ fún musa ní rules and regulation fàyínní tàbáàtà ni tí n bá gba ètò rẹ́gísítà sí lè kéwú mi ń bí tó fẹ́ máa tẹ̀lé mi fàlà tẹ̀sánlẹ̀ àṣẹ in ó gbọ́dọ̀ bí mi ní ìbéèrè o no question tí n bá ń ṣe lecture lọ́wọ́ o gbọ́dọ̀ interrupt mi kó béèrè béèrè o má dẹ̀ béèrè hata uhdisa laka minu zikirọ́ kò sí ohun tó fẹ́ béèrè tí mi ní padà ṣàlàyé ẹ̀ fún ẹ so má wọrí ara ẹ̀ kò fẹ́ béèrè àlàyé tó kún rẹ́rẹ́ ni o gbọ́dọ̀ béèrè tí má fi ṣàlàyé fún ẹ o fantola kọ lósa ni ó sáyẹ̀nsì téèyàn bá fìlì fọ́ọ̀mù tán kí lè má ṣe sí ẹ̀ sáyẹ̀nsì musa sáyẹ̀nsì wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò fàǹtọ́là kọ àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ ìrìn àjò níbi ọlọ́run sọ pé fàǹtọ́là kú ọlọ́run ò sọ pé fàǹtọ́là kú wọ́n ti di èèyàn mélòó èèyàn mélòó èèyàn mẹ́ta musa àti fatai àti khediru wọ́n di mẹ́ta ṣùgbọ́n veb tọ́nà bá lòun bí veb èèyàn méjì ni pé fàǹtọ́là kọ wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò wọn nínú tó pọ́síbù ni wípé bóyá ọmọ yìí ṣe mọ̀ pé wọ́n ní tí ọmọdé bá débi ẹrù ẹrù àbà bóyá ní àjò tó fẹ́ rìn Musa sọ fún póyá ìwọ dúró dè mí bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà lélẹ́yìí ṣé ó ti yé ìyẹn kan àbí kó jẹ́ pọ́mọ yẹn tẹ̀lé ọlọ́run ti wá ṣe ìtìbárù pé tábìlì lòun ṣe mọ̀ pé gbogbo tó bá léwu kó ṣẹlẹ̀ òun ò ní bá wọn dá sí ọmọ kéwù tí ò lẹ́kọ̀ọ́ làwọn àfáà méjì máa sọ̀rọ̀ so ẹ ẹtíkẹ́ẹ̀tì mi ó yẹ kó òun dákẹ́ jẹ́jẹ́ débi pé àwọn àǹfààní gan tiẹ̀ ti lè gbàgbé pó wà ń bẹ̀ látara kó gbàgbé pó wà ń bẹ̀ àìmọye nǹkan àǹfààní gan tí ò yẹ kó láǹfààní sí tó yẹ pé tó bá wọ́n tó bá rí pé àfà ó yá lọ́ọ́ bá ń bomi àlọ́ àláwá wọ́n fẹ́ sáré sọ àwọn nǹkan ni o àbí bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ bá ń bomi àlọ́ àláwá nípò túnbọ̀ àgé ló bu ni lọ́ọ́ bu méjì yọ ìsọ̀rọ̀ wọn tán ó yá lọ ó tún padà bọ̀ ẹ kó sílẹ̀ ń bẹ̀ yẹn lọ́ba ń wá ẹni wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀gá tí ò fẹ́ kọ́ ọmọọmọṣẹ́ tí ò fẹ́ kọ́ ọmọọmọṣẹ́ bọ̀rọ̀ tó bá ti débi àwọn key point yẹn báyìí akọ ni ó lọ ra màlàwá ni kọ́mọ tó dé wọ́n ti parí ẹ̀ torí pé kí ni ọmọ tán ti wò pé léyìí eléyìí tó bá mọṣẹ́ tán báyìí kò ní wábi iṣẹ́ mọ́ wọ́n wá fẹ́ kọ́ ọdún mẹ́rin ẹ̀ fẹ́ pé tó bá di bóyá ó ti lo three and a half years wọ́n á wá ṣe fà àwọn àṣírí kan ìgbà yẹn lòun náà wá ṣe mọ̀ṣẹ́ so but ó possible pé ọmọ yẹn wà pẹ̀lú wọn ṣùgbọ́n torí ń pọ́ ọmọ yẹn ò ní tó fẹ́ ṣe lọ́lọ́run fi ṣe ẹ̀yìn tìbáàrò ó consider pé ó dàbí ìgbà tí ò tiẹ̀ sí bẹ́ẹ̀ náà ni torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọ́ kò kàn ọlọ́ni hata ìdàrọ́kì bá fi ṣẹ̀fìnà ọ̀rọ̀ kọ́ ha nígbà tó wà lọ́wọ́ wá wọkọ̀ ojú omi nígbà wọkọ̀ ojú omi ọ̀rọ̀ kọ́ ha ó bá dá òòlù síbẹ̀ téèyàn bá dá òòlù sí ọkọ̀ ojú omi jọ̀mọ́ kí ló lè ṣẹlẹ̀ ọkọ̀ ilé tẹ̀lé ó dìsígò ẹ̀ kọ́ọ̀là musa ti gbàgbé àdéhùn ó ti ṣe kí ni ó ti gbàgbé àdéhùn ṣẹ̀mẹ̀ kí bàbá ẹ̀ xediru sọ fún láyéláyé ni láńtẹ̀tẹ̀ tí àmọ́ ìyàsọ́ bí rọ láyéláyé ò ní lè ṣe sùúrù torí ń pójú ọ̀nà ọmọ lé òní lè ṣe sùúrù òní lè ṣe kí ni òní lè ṣe sùúrù Musa ò dẹ̀ lè ṣe sùúrù nítòótọ́ Musa bá béèrè a ìwọ bàbá yìí kí ló dé kí ló dé tó fi ṣe báyìí àkọ̀rọ̀kọ̀táhà lè tó òrìkọ̀ àhàláhà ṣé o fẹ́ káwọn tó wà ní ọkọ̀ ojú omi o fẹ́ kọ́ tẹ̀rí ni lakọ́dìjì ìtàṣẹ́ ànímúrọ̀ a ọ̀rọ̀ ńlá ló dá yìí náà báwo ló yẹ ṣe báyẹn kọ́ọ̀là alam akul laka alam akul innaka lan tastati'a ma ya sabira ṣe bí mo sọ fún ẹ pé òní lè ṣe sùúrù ara musa wá wálẹ̀ kọ́ọ̀là la tu'akhidhni bima nasit mo gbàgbé ni ẹ má bínú má gbà mí mú wala turhiqni min amri usra má sì fara ni mí níbi tá a ti dé fàǹtọ́là kọ̀ wọ́n bá tún kọ́ntínú hatta idha laqiya ghulaman wọ́n bá pàdé ọmọ kékeré kan fakọtala a ah! khidiru ba bẹ lórí ẹ̀rù bà musa kọọla akọtalta nọfisa zaki yatan a ah! ẹ̀mí ọmọ kékeré ẹ̀mí tó mọ tí o lẹ́ṣẹ̀ lọ́rùn ló máa pa yìí bí kọ́ìrì nọfsin a ah! ọmọ yóò payọ lakọdeji ita ṣe anukurọ a eléyìí tó tún ṣe yóò burú ju títẹ́lẹ̀ lọ o kọ́ọ̀lá alam akullaka innaka lan tastati'a ma'iya sabira ṣebí mo ti sọ mo sọ fún ìrẹ musa nígbà tẹkọ ó ní alam akul ṣé mi ti sọ ni ṣùgbọ́n ní ìdí ó ní alam akullaka láti tún lè emphasize ah ṣé ìwọ musa kọ́ mo sọ fún lẹ́ẹ̀kan pò ní lè ṣe sùúrù ni kọ́ọ̀lá in ó ní ẹ́ ah ara ẹ̀ bá tún wálẹ̀ kó má dàbí pé nǹkan kan wà behind kínní yìí ah, irú títí ilé ìmọ̀ tó wá lé o isa tuka àṣẹ ìbàdà àfàlà àtúnṣọ ìbúni ẹ má bínú gba ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ mi tí n bá tún ti béèrè béèrè ẹlẹ́ẹ̀kẹta má wo mi ṣèrìn àjò mọ́ kọ́ni bá láfíà mi ladùn ní ọdúnrọ́ o ti gba excuse tó lọ́wọ́ mi o gba alákọ̀ọ́kọ́ o gba ẹlẹ́ẹ̀kejì so èèyàn náà máa ń tèkì ara ẹ̀ èèyàn ń tèkì wọ́ọ̀dù èèyàn for granted tó bá dẹ́rù bà ọmọ tó bá ṣe báyìí má ṣe báyìí tó bá ṣe báyìí má ṣe báyìí ó ti wá ń fún láǹfààní má jẹ́ káǹfààní yẹn lọ bẹ́ẹ̀ tó rọ́mọ kò ní padà jọ lójúmọ́ dáàdì mi kàn máa halẹ̀ níjàre fàǹtọ́là kọ́ tíṣà aláàánú ṣe mẹ́ pé tíṣà mi báyìí kò ń fààyè lẹ̀ bí student bá ti ṣe mistake ẹyọ kan báyìí ó ti parí ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ o. hata ida ataya ahla qaryatin istata'ama ahlaha níbi tí wọ́n ti ń lọ wọ́n bá dé ọ̀dọ̀ àwọn aráàlú kan ebi ti dé wọ́n bá béèrè pé kọ́jọ kọ́ fáwọn lóúnjẹ fa abawo ayùdọ̀ yìí fòhùmà àwọn aráàlú yìí wọ́n kọ̀ wọ́n wò pé àwọn òráyè tàlejò ń bí o oúnjẹ tó wà lẹ́gàn àti kò tí ì tó wá. fawájẹ́dà fi hàjìdárọ̀n ibi tí khidiru ti ń bá wọn sọ̀rọ̀ tó fún wọn lóúnjẹ wọ́n bá rí wọ́ọ̀lù kan yòrídò ayànkọ́bọ̀ fàkọ́ọ̀mọ̀ wọ́ọ̀lù ti fẹ́ wó khidiru bá ó musa kí ló ń ṣe ó yá ó wọ́ọ̀lù tó fẹ́ wó yóò gbọ́dọ̀ wó ẹ̀yin náà wo nǹkan ìlú tá a dé tẹ́bi ń pa wá tá a ní kọ́ fún wa lóúnjẹ tí wọ́n fún wa strength díẹ̀ tó tún wá kù lára wa a tún wá fẹ́ fi bá wọn kọlu wọn kọ́ọ̀lá làwọn sí ìtàlà tàkọ́tà àléyìí musa ní ah, kálọ̀ bá fẹ́ dẹ̀ ni o irú opportunity lélẹ́yìí àwa fẹ́ bá wọn kọ́lé atọrọ oúnjẹ wọn fún wa opportunity ní káwa náà wá sọ pé ń sìn ẹ ilé yìí tó fẹ́ wù àfẹ́ bá kọ́ ọ kí lẹ máa fún wa ẹ wà wọn sọ àbàtàn lọ ìlú kan tọ́ wà ní ìlú yẹn tọ́ ọ̀rọ̀ oúnjẹ jẹ tẹ́bi ń pa wọn táwọn aráàlú yẹn náà fún wọn kan èbí ibi tó dúró sí ni wọ́n ti sáré padà wá bá wọn pé à ẹ jọ ọlọ́run rán ìjò kó lọ ṣá ọba ẹ̀ akeke àbí nǹkan kan kó lọ ṣá ọba àlújẹ ṣe mọ̀ gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan àdánwò tó bá ṣẹlẹ̀ sí èèyàn kan ẹ̀ ń tàrí òyà ọlọ́run fẹ́ fi bọ́tà búrẹ́dì àwọn dókítọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́ ó bá di wípé àwọn aráàlú yìí wọ́n ní bùkátà sí àwọn Musa ó ní kálù ah, ó lè opportunity ni jẹ́ ká gbowó lọ́wọ́ wọn Musa ò mọ̀ pé ohun tó ń sọ yìí òun tún ti béèrè béèrè mi ó yẹ kóun dákẹ́ ni kí ló wá ṣẹlẹ̀ ó ní kọ́ọ̀là ẹbí mo ti sọ fún ẹ ó ní kọ́ọ̀là làwọn sì ta làtà kọ́ta àlẹ́ àjẹrọ́ kọ́ọ̀là hádà fìrọ́kù bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nìkì ó yá dé báyìí ibi tọ́rọ̀ dé yìí èmi àti àlejò ṣe ìrìn àjò mọ́ òpin ya máa dé wá bá wa báyìí sàwùnà bí òkà fi tàwílì máàlàm tàṣàtẹ àléhì sọbẹrọ nísìnyí màá wá ṣàlàyé fún ẹ sùúrù tó lè ṣe látijọ́ yìí màá wá ṣàlàyé ìdí fún ẹ kásáré parí ẹ ní ṣókíṣókí kó lè jẹ pé tán mi là máa mú jọ mi ó ní amọ̀sẹ̀fì náà tù ó ní sórí ọkọ̀ ojú omi torí ẹ̀ fàkánà tìlẹ́mọ̀sàkì ni àwọn ọmọ aláìní kan náà ni yàmọ̀lúnà fìlìbáhà àwọn ọmọ yìí máa fi ń ṣiṣẹ́ lódò ni wọ́n fi ń kérò fa àrọ́tò àn àìbàhà mo fẹ́ mọ̀ mọ̀ disfigo ẹ̀ ni mo fẹ́ fi àlébù sí lára wàkánà wàrọ̀ ahùn málékún torí ń pé ọba kan àwọn ṣé pirate àbí kí ló máa ń pe àwọn tó máa ń jalè lórí omi máa ń jẹ́ náà ṣé nam òun náà ló máa ń pè wọ́n ẹ̀mọ ẹ̀pá yé àtijọ́ wàhálà kí ni yẹn pọ̀ gan irú iṣẹ́ tó ba yẹn ṣe ọba àlú ni o ṣé mọ̀ ń gbà tó ba àlú bá ń jalè ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri gọ́vnà lu tó ń jalè kí ni ìyàtọ̀ ó lè pẹ́ẹ̀nì ni àti ó lè físíkà ó lè náà ló lè jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ẹ́ ẹ̀dọ́ tó kó gbogbo property local government àbí nǹkan kan tó kó lọlé ó lè náà ló lè jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sọ fún wípé fa arọ́tò àná àyíbáha mo fẹ́ fi àlébù sáré torí ń pọ́ba kọ́ wà ń bẹ̀ yá àkọ́dùkú la sẹ̀fínà tìǹkọ́sùbà gbogbo sẹ̀fínà gbogbo ọkọ̀ ojú omi tó bá rí ló máa ń jágbà ṣùgbọ́n tó bá ti rí i pé eléyìí ò fún ìjàre kò wọ market kí ló máa ṣe sí ẹ rí i pé téèyàn property kan ẹ díẹ̀ ní wọ́ọ̀rì àti máa gbé wọlé ẹ wo táǹkì tó wà bẹ́ẹ̀ gp yẹn ta ló fẹ́ jírù yẹn gbé báàbò kí gan fẹ́ gbé wàhálà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so pé tí n bá ti ṣe é sí bẹ́ẹ̀ kò ní jọba ilójú ṣẹ́mi pàǹfààní ni ṣùgbọ́n ohun tí Musa rí ó kéré ẹni ló mọ àpàdé àlùdé ń pa àwọn ọmọ yẹn àtọkọjú omi àti tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn so ìmọ̀ kan nìyẹn ṣé Musa mọ̀ yẹn kò mọ̀ kí wá lóde tí òsọpọ̀ náà ló mọ̀ jù. wàá mọ̀lù hulam ó rọ ọmọ kékeré tí mo pa yẹn fakana àbáwáhùn mùmìnẹ́yìnì àwọn òbí ẹ̀ méjèèjì onígbàgbọ́ òdodo ni wọ́n àti bàbá àti ìyá fakọ̀ṣínà yorùbá ọ̀húnmọ̀ tòhùnyánà wà kú fúnra ṣùgbọ́n mọ̀ yẹn ni tó bóyá ó máa lọ di kèfèrí ń tiẹ̀ níbo bá ti di kèfèrí òun náà máa sọ fún ọ̀yá àti bàbá ẹ̀ pé ọ̀nà tẹ́ wa yóò dáa àsìkò táwọn ọ̀yá àti bàbá yìí sì wà ní wọ́n ti darúgbó bóyá kọ́nu wọn sì kí ó bá gbé wọn lọ chọ́ọ̀chì ibẹ̀ lọ wà ẹ̀ ń kọ́nà já pèsè owó sàn ni bàbá kú sí ṣẹ̀mẹ̀ pọ́ wọn ti jẹ́ kí bàbá dolórí ibu ó ní látara bẹ́ẹ̀ lọ́lọ́run ní kí n gbẹ̀mí ọmọ yẹn wàá rọ́dínà yóò bí tí n bá ti gbà àníyàn ní pọ́nà ọba fẹ́ fún wọn mi tó máa da jù yẹn lọ wàá kọ̀rọ̀ ọba rúfúnmá ọmọ tó máa sún wọn mọ́ àánú ọlọ́wọ́n ọba wàá mẹ́lì jìdáàrò ó ní ṣe orí fẹ́ǹsì tó fẹ́ wó yẹn kí ló ṣẹlẹ̀ sí fàkánà lè hùlà mẹ́yìn àwọn ọmọ kéékèèké méjì kan lọ́ni yẹtì mẹ́yìn wọ́n jọ ọmọ òrukàn fìlmàdínà inú ìlú yẹn làwọn ọmọ yẹn ń gbé wàkánà táhtàhù kánzùn láhùmá ṣorí ní abẹ́ inú ilé yẹn bàbá wọn ẹgbẹ̀fà yìí àtijọ́ bọ́lá máa ń kówó sí inú ilẹ̀ ni ó ti ní àwọn property kan tí bàbá yẹn tọ́jú síbẹ̀ ṣẹ̀mẹ̀ kó ní kálukú tílé yẹn bá sì ń jẹ́lé kò sẹ́ńtà fẹ́ súnmọ́ bẹ̀ fún àwọn ọmọ ìlọ ní sódà tó bá ti dàgbà ẹ̀ fún wọn kí ẹ̀ wọn á lọ sí nǹkan wọn ohun tí bàbá wọn bá wọn tọ́jú síbẹ̀ wọn á bá ń bẹ̀. wàkánà abúhù mọ́ sọ́ọ̀lì ha bàbá àwọn ọmọ yìí sì ni ẹni dáadáa ni àbúsọ́ọ̀lì ha ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ ti sùn. نعم وكان أبوهما صالحا ó ti jìnnà ẹ bá jí wọn. a ti dọ́dọ̀ yìí ni wàkánà àbúhùmá sọ́ọ̀lìhà adọ́dọ̀ àbú nínú káf ọlọ́run sọ wípé wàkánà àbúhùmá sọ́ọ̀lìhà òbí àwọn ọmọ yìí èèyàn dáadáa ni ṣe rí nínú tá a lè filẹ̀ fáwọn ọmọ wa kan jogún òun náà ni ìjẹni dáadáa tiwa téèyàn bá jẹni dáadáa tó bá jáde láyé kódà káwọn ọmọ ẹ̀já ọmọ kéékèèké ọlọ́run bá mọ bó ṣe máa bá wọn bọ́m ohun tí òun gan máa fẹ́ fáwọn ọmọ yẹn pé ah tí n bá dàgbà dáadáa báyìí mo fẹ́ káwọn ọmọ yìí yá ọlọ́run bá máa ń wo ìjẹni dáadáa ti bàbá yẹn kó dẹ̀ ṣe nǹkan yẹn fáwọn ọmọ yẹn torí àwọn ọmọ kò dìgbà tá a bá tọ́ wọn fúnra wa bàbá tiẹ̀ síbẹ̀ láti tọ́ wọn kọ́lọ́n bá wa yọ àwọn tí wọ́n á tọ́ wọn ju báwa gan ṣe lérò ń gbà lọ. wàkánà àbúhùmá sọ́ọ́lì ha ẹni ilé bàbá àwọn ọmọ yìí jẹ́ ni ọlọ́run bá fi ṣẹ́ gbogbo tó fún àwọn ọmọ yìí oríṣiríṣi ni nǹkan táwọn afá sọ àwọn afá kan sọ pé owó ló wà ń bẹ́ẹ̀ àwọn kan sọ pé kanzu yẹ ohun tó wà nbẹ náà ni àwọn bíi subhanallah walhamdulillah walahi allah allah akbar bakiyatu solihat báwọn nǹkan tí bàbá yìí kójọ síbẹ̀ fún ọmọ yìí nìyẹn ṣé ó ti yé wọn ní bàbá yìí ó jẹ nìire fàárọ̀ dàrọ̀ buka ìyàbìlóhọ̀ huma ìyàbìlóhọ̀ àṣùdà huma ọlọ́run fẹ́ káwọn méjèèjì kan dàgbà kan bàlágà wàyà sàkìrìjà kanza huma kan wà lọ kó gbogbo àwọn nǹkan tí bàbá yìí tọ́jú fún wọn rahmatan min rabbik kí lè lè máa jẹ́ àánú fáwọn ọmọ yìí látọ̀dọ̀ ọlọ́run wà má fa'altuhu an amri gbogbo tó ti rí tí mo ń ṣe látàárọ̀ yẹn ìdí tí mo fi ń ṣe é nìyẹn nínú ọ̀nà téèyàn máa ń gbà káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni kéèyàn máa keep àwọn èèyàn in suspense kó jẹ́ kó ti máa gbẹ̀ngbẹ́ pé ah ọ̀rọ̀ tá à ń bá lọ yẹn ibo ló máa parí sí ibo ló máa parí sí tó bá wá sí halkọ tó ẹ parí ọ̀rọ̀ síbi pé ah ibo lọ̀rọ̀ yẹn fẹ́ parí sí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ohun tó máa gbẹ wọ́n ló ń gbẹ nìyẹn pé ah mi fẹ́ mísì ọ̀rọ̀ yẹn o ibi tí wọ́n bá dé yẹn mo gbọ́dọ̀ bá wọn kí àṣùbà ni o so that màá lè wà ń bẹ̀ ńgbà tó bá bẹ̀rẹ̀ ibi tí wọ́n dẹ̀ nídìí ẹ̀ǹdì ni òpin sinimọ́ so òpin sinimọ́ yẹn ò tí ì ṣe kíni kò tí ì ṣẹlẹ̀ ẹ rí i pé àwọn fíìmù yẹn ń gbà mí ibi tí máa ń sọ pé to be continue sí ẹni àwọn èèyàn á ti ga ah! àwọn akọ̀ pariwo wá ni pé ah! ṣé ibi tí wọ́n parí fíìmù lẹ́sẹ̀kẹsẹ̀ ìdààmú pé àìní mo gbọ́dọ̀ wò tí ó ti yé nínú mẹ́tọ̀dù tí Khediru lò fún Musa nìyẹn Musa ti ń gbẹ̀ngbẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbò wa parí ẹ̀ ó ní gbogbo ohun tí ẹ̀mí yìí ti kó sókè látàárọ̀ yẹn ohun tí mo fi ń torí ẹ̀ ṣe nìyẹn o zalika tawil ìtumọ̀ àlàyé interpretation máa lam tàṣẹ àléhì sọ̀bìrọ̀ ohun tó lè ṣe sùúrù lé lórí ṣé o mọ̀ pé ká ló ṣe sùúrù náà ni wàá padà gbọ́ tó bá dẹ̀ ṣe sùúrù ni ó ṣe é ṣe kó rí jẹ léyìí lọ sùúrù ṣe pàtàkì gbèsè ayé arákùnrin kan jọ kan wọ́n sọ wípé ìtàn yẹn máa ń pè ní one mile away from the gold ó ń wá gold ni ó wá ra ilẹ̀ kan ó fẹ́ má ilẹ̀ láti wá gold ń bẹ̀ ó ti wá gbẹ́lẹ̀ títí títí títí títí títí ó gbẹ́lẹ̀ títí títí títí kò rí ó wá sùn bó ṣe wò pé kò ń talẹ̀ ìdànù pẹ̀lú bínú ó bá talẹ̀ yẹn dànù ẹni tó ta fún wa ṣe làákàyè ìyẹn wá lọ pe àwọn professionals pé ah, ẹni ìgbà kìíní títí wọ́n dẹ̀ ní gold wà mbẹ̀ ó bá lọ pe àwọn professionals ó san professional charge àwọn nǹkan yẹn ṣe pàtàkì gbèsè ayé kéèyàn máa ná owó ṣe training ó ṣe pàtàkì ó fẹ́ lẹ́ẹ̀nù ní láti náwó ẹlòmíì ò ṣetán láti ná kọ́bọ̀ ó ṣàkọ̀fẹ́ acquire knowledge ni ká wá síbi lẹ́ni nsìn ó lè ná wa lówó ó dẹ̀ lè gba owó lọ́wọ́ wa ó lè jẹ́ pati ní kọ́sítọ́mà tó yẹ ká sáré lọ ṣiṣẹ́ bọ̀ tó o bá tó o bá fàsìkò yẹn lẹ̀ kó ṣe sacrifice gbogbo ta ti ń sọ látàárọ̀ gbogbo ala ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀ràn tí ni a ti gbàgbé iye ẹ̀kọ́ tó wà zuratul kaf àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n a ti rántí ẹ̀ báyìí àǹfààní yòó ní sí ń bẹ̀ ẹni wá lọ pẹ̀ ọ́ professionals pé kán wá bá wọn wò nígbà tó wá wọlé wọn ní ah, one mile péré ló kù ṣẹ́mi pé béèyàn bá fẹ́ gbẹ́ tẹ́ bá ń wá àwọn àlùmọ́ọ́nì tó wà ní ilẹ̀ ó ti ní irú oríṣiríṣi iyẹ̀pẹ̀ táwọn èèyàn bá fẹ́ lọ fún oko máìnì wọ́n lè má mọ ohun tó wà ládùúgbò kan tẹ́lẹ̀ wọ́n á ṣàkọ̀ máa gbẹ́lẹ̀ bóyá wọ́n ráwọn àkíyèsí àwọn nǹkan kan wọ́n ń sọ̀rọ̀ pa bitumen ní nàìjíríà ó pọ̀ gbogbo àwọn Oǹdó nǹkan kan àwọn Ẹdó àwọn ìlú tó súnmọ́ bẹ̀ yẹn ní ní abẹ́ ibi tí kinní yẹn wà àwọn ẹja panla yẹn tí wọ́n bá wo abitumen tán lókè báyìí wọ́n nísàlẹ̀ àwọn ẹja panla ló tún wà mẹ́ wọ́n lẹ́ja panla tó jẹ́ pé ó lè fìdí odidi state nàìjíríà ṣùgbọ́n gbogbo kíní wà mẹ́ ni kò sẹ́ni tó fẹ́ wà torí ìjọba nàìjíríà wo epo lọ́wọ́ epo ò tẹ̀tí ìtàn so wọn ò fẹ́ rí nǹkan mi ẹnìyàn wá sọ fún pókè tẹ bá wo stages iyẹ̀pẹ̀ yìí téèyàn bá ti débi iyẹ̀pẹ̀ lé tó débi elé tó débi elé ṣe mọ̀ pé tí wọ́n bá ń gbẹ́ kànga àbọ̀ ń gbẹ́ bọ́ wa máa sọ pé àti ìkan mi omi ta kan yóò kì í ṣe lílo omi torí ti níye pẹ̀ẹ́rì wọ́n máa bu yẹ̀pẹ̀ yẹn báyìí ni wọ́n máa sampo ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ bá ti wá débi yẹ̀pẹ̀ kan ẹ̀hẹ́n ó kù sampo méjì tọ́ bá wá rí sampo méjì yẹn ẹ̀hẹ́n wọ́n wá àṣẹfẹ́ clean ẹ̀ ni àti débi tí à ń lọ nígbà tẹ́ni ẹ wá rí wá ní à ibi tí yẹ̀pẹ̀ yìí wà síbi tó ti fẹ́ rí góòdù gan máìlì kan péré ló bó o ṣe ṣe kí ni bó ṣe kan góòdù ti ẹnìyẹn o bàbá ti bí ò ṣe kí ni kò ṣe sùúrù kò dẹ̀ tán àwọn àfáà lọ kò ṣe kí ni kò tán àfáà lọ ìyẹn wà wọn professionals so kọ́lọ́n fi wá ṣe kò gẹ́ dáadáa ìní ìmọ̀ ó bùkátà sí ká ní sùúrù ó bùkátà sí pé ká ná àsìkò ó sì bùkátà sí wípé ká ṣetán láti ní ẹ̀mí pé a fẹ́ lo gbogbo gbèsè ayé wa lórí ìmáwá ìmọ̀ kọ́nà ọba àdìkíọ́lá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. now tabaare tó ní ìbéèrè ìjọba. Mm-hmm. Nam. Wàlẹ̀ ìlú sọ̀rọ̀. Lórí bíbélù bí ẹ̀ ń sọ ẹ̀ka. Bọ́yá ẹ̀mí ẹ̀bẹ̀ wọ̀nyí dáadáa. Torí tí mo sóòfin ni ẹ pé bọ́yá torí bẹ̀rẹ̀ tí ó pè yẹn ní méjì ìbọ̀yé lórí kíbírù. Ní tí mo mọ̀ ní eh? kíbírù pọ́ọ̀tù ọbẹ̀. ok masha allah bóyá yẹn ló jẹ́ kí musa náà mẹ́ja dání. Ah. àbí fọ́múlà yẹn ti pé pọ́ọ̀tù ẹ̀ jáde wà. now eh, lórí kíndùrù kọ́ àti bọ́ àti rọ́ kọ́ bọ́d àti rọ́ xibru xibru xibru ṣé o ti yé xibru ẹ pé ẹ ẹ̀hẹ́ ọlọ́wà fi ṣe rọrùn díẹ̀ díẹ̀ ni náà ẹlẹ́ẹ̀kejì kéderun kí ẹ ti rí pé kí ó yàtọ̀ sí xí a sọ pé xib xib ó yàtọ̀ sí xíde kíde ṣé ó ti yé ó yàtọ̀ sí kíde kíde rù kídrù àti kídérù ṣé ó ti yé ṣé ó ti yé kídérù òun ni port kídrù kí ni ìtumọ̀ tiẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ orúkọ ẹni tó Musa jọ ṣe ìrìn àjò náà ṣé ó ti yé ara fi tẹ́lẹ̀ họ god àti rọ ìyẹn kọf àti kíni dal ẹ̀ àwọn ara fi yẹn jọra wọn so a gbọ́dọ̀ ṣọ́ra ń pa pípé ẹ̀ ká má bàa gbé ọmọ kinní kan fún kinní kan naam wa aleykum salaam wa naam wa aleykum salaam wa. ní orí ìtàn tẹ́ fún wa ní orí nìkan wípé àwọn mẹ́ta ló lọ náà méjì ni ọba sọ̀rọ̀ bá wọn ẹnì kẹta wọn ọlọ́run ò sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ mú wá nínú sírọ̀ ẹ pé bí àwọn ẹ dúró nígbà tí wọ́n padà ṣọ́mọ àwọn musa padà fún wọn ní um, kábàwù nígbà tí wọ́n ṣe fún àbí ibẹ̀ náà ni. àkọ́kọ́ ìtàn Quran àti Islam generally ọlọ́run bá máa ń sọ ohun tá a máa ṣàǹfààní ń bẹ̀ tí ó ti yé torí pé Musa ọ béèrè pé ta ló nímọ̀ jù nú ara lẹ̀ Musa sọ pé kí ni òun tí ó ti yé Musa lọ́lọ́run fẹ́ kó lẹ́ẹ̀nì lẹ́sìn so Musa ni ó ṣe ìrìn àjò that is why tọ́lọ́run ò dárúkọ ọmọ yẹn mọ́ ibi tọ́mọ yẹn ti wà important ọlọ́run ti sọ fún wa ọmọ ló gbàgbé ẹja àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run sọ fún wa ọlọ́run dẹ̀ sọ fún wa pé Musa àti èèyàn kan lọ́jọ́ ṣe kí ni lọ́jọ́ ṣe ìrìn àjò èyí tó dẹ̀ dájú nìyẹn téèyàn bá fẹ́ travel kéèyàn máa travel lóhùn nìkan torí wáṣà ìyẹn gan tó pààyàn sórí ìrìn àjò bó bá ń ṣe ìrìn àjò tó léèyàn kan tẹjọ́ ń wí tẹjọ́ ń sọ tẹjọ́ ń sọ pé ẹ ti gẹ̀ẹ́sì mi bí mo ṣe wà yìí ó máa ń ni mí lára gan gbogbo ìgbà tí mo wà ní ìjẹ́ pé kí n dá travel kódà ọdún tó fẹ́ dàbí pé mi ní ẹni tí mo máa lè jọ lọ látẹ̀kọ̀ mo ní láti lọ sí ọ̀fà ni láti lọ béèyàn kan táwa jọ gbéra lọ́wọ́ ó máa ń nira because ó ń lọ sọ́nà tó jìn ìwọ nìkan wàá báwọn èèyàn pàdé oríṣiríṣi arábìnrin kankan náà bá fọ̀rún kẹ nínú ọtí wọ́n wá kẹ́kọ̀ọ́ ní Niger Republic náà ni ìkọ́nú àwọn ọ̀rẹ́ àríwá yá wọ́n wá fẹ́ mú ẹ̀dẹ̀mọ̀gọ̀rọ̀ wọn látara pẹ́kọ̀ọ́ náà òde lẹ́vù kan àwọn máa ń ṣèrìn àjò láì ní mahram ti wọn ilẹ̀ haúsá ni bóyá láti Bauchi àbí Zamfara àbí stéètì kan ṣáá nígbà tára ọmọ yòó wá yá lọ́hùn òun ló wá tẹ̀lé tárí òyà wọ́n ti wò pé gẹ́gẹ́ bí condition pé kó ṣáà máa bọ̀ nílé kán lè fún ní proper treatment ojú àwọn òbí ẹ̀ náà dẹ̀ lè tó òun ló wá sìn wálé nígbà tó sìn wálé bóyá báwùtí àbí nǹkan kan ló sìn lọ sàǹfàràdẹ̀ ló ti wá kò tiẹ̀ délé kò délé nígbà tí òkè báwùtí gẹ̀yẹ ti wá bẹ́ẹ̀ ni sàǹfàrà ló sìn yàn lọ kò lọ́lé o pé kò tà ìbí tòsí ilé ó wá padà bí ọjọ́ torí ẹ̀sáàmù náà ń bọ̀ ó wá padà níbi tó ti ń padà bọ̀ mọ́tò tó wọ̀ ó ṣàdébì kan àwọn ibì kan wà tó jẹ́ pé tẹ́ bá ti dé bẹ́ẹ̀ táìmù yẹn ọlọ́pàá ò ní jẹ́ kẹ́ kọjá for security reason wọ́n láwọn àdúgbò kan wà ìwọ tó bá ti dé ibí ní twelve kò ti bọ́ sọ́nà bẹ̀ ní twelve wọ́n ní jẹ́ ó kọjá síbẹ̀ mọ́ ibi tí wọ́n wá sùn sí wọ́n máa dúró di bí aago mẹ́fà àárọ̀ àbágo márùn-ún ibẹ̀ ló ti di pé gẹ̀ẹ́yẹ́ ṣàṣe wọ́nranwọ̀nran bí ẹta lùjọ ló bá ó kú o nǹkan kan ò dẹ̀ ṣe tẹ́lẹ̀ ọlọ́run kọ̀ ṣàánú dráìvà yẹn pé àwọn ẹbí yìí ò jẹun tó fẹ́ fa wàhálà tòróbó àwà responsible ó ní láti ṣàlàyé ẹni tí ò sì kìtẹ́lẹ̀ tó wà nú mọ́tò ẹ kí ló ṣẹlẹ̀ sí ọlọ́run kọ̀ yọ ni so ẹ wo bẹ́ẹ̀ ni yẹn ṣe lọ ṣẹ́mi pé tí wọ́n bá pín méjì ó ṣeé ṣe ká tiẹ̀ rí pàtó pé kí ló pa kí ló ṣẹlẹ̀ sí kéèyàn kọ̀ wá mọ́tò wọn lásídẹ̀ǹtì ṣó ti yé so aburú wà mí pé kéèyàn máa dá ṣe ìrìn àjò so àwọn ibi tá a ti nídìí ẹ̀ nípa àtàn yẹn nìyẹn èyí tó kù ẹ rí i pé mo sọ pé ó ṣeé ṣe kó jẹ́ wípé ọmọ yẹn ń kọ́ òun gangan kọ́ lọ̀rọ̀ kọ̀ òun á kọ̀ máa wo ni gẹ́gẹ́ bí good student àbí kọ́ tiẹ̀ ti ní ó yà ìwọ dúró dè wá ń bí jẹ́ ká sáré torí ń pa àwọn ẹ̀kọ́ kan wà ọmọ primary school ẹ wá mú lọ sí yunifásitì bóyá yín wà yunifásitì ẹ wá lọ bẹ̀ òpin ẹ fẹ́ kó lọ mọ university. ẹ wá ní kó tẹ̀lé yín wọ class ẹ lè dá wàhálà lẹ̀ sí gbèsè ayé ẹ torí pé ohun tọ́mọ yìí mọ̀ ni pé two plus two is equal to four bóyá class lecturer wa explain fẹ́ yín pé two s plus two is equal to seven làákàyè ọmọ wa dàrú pé two x plus two ah ebi two plus two ó yẹ kó jẹ́ four ẹ̀yin wá ń sọ pé is equal to seven àbí kinní kan ah wàhálà bá dé ẹ ti kọ́ ọmọ sí wàhálà so kírù yẹn má bàa ṣẹlẹ̀ bóyá yẹn lọ́lọ́wọ́ bá fi ní ó yà dúró ń bí so bí ta nídìí gangan náà ni ọlọ́run ti ṣàlàyé yẹn naam naam naam naam kó wá bọ̀ ká dara kọ̀ọ̀kọ̀ òdodo. ẹlẹ́sìn tó máa kà kò ká fásíà. ok. ìmọ̀ kó ka jẹjẹ ṣùgbọ́n bàtà padà wá gbọ́ ni pé ká padà wá rí kó wá padà wá ká. súra sókè. kò O fásíà ṣùgbọ́n súra wá padà wá jáde. jáde sókè náà. wá ṣe yìí ṣàwùjẹ́ eré yìí. ó máa mú tó bá jẹ́ wípé ká fásíà ṣùgbọ́n gbà mí máa wà ẹ máa fẹ́ ka fatiha ẹ kàn máa máa ka sínú lọ ni ẹ ti máa gbàgbé bó kẹ kà síta ó wá padà rántí ló wá ka súrà sókè so irú ẹni yẹn ń sìn kò sí tó múrun ẹ ó dìrun kù ní kídẹ̀ ló dínkù àlìjáàrù ike sókè ló dínkù so ṣòtìyé nígbò dẹ̀ jẹ́ pé kèsókè súnà ni so sùjúdù sáwí gbé ṣòtìyé ṣùgbọ́n ká ní kò tiẹ̀ wá ka fatiha rárá irú irun yẹn àní irun yẹn o rákà yẹn ti sọnù bó bá ṣe ń sálámọ̀ báyìí tán sọ fún báyìí ó gbọ́dọ̀ dìde kó mú rákà míì wá nìyẹn torí rákà tí ò ti kí fatia yẹn rákà yẹn ti lọ wọn sábà ti kú lórí ẹ̀ ká nígbà tó wá di pé mẹ́nu lé súra yẹn tó wá lọ rùkù tó dé láti rùkù lèèyàn kan wá sọ pé ìmọ̀ọ́mù ẹ̀ka fatia torí ẹ bá ṣe subhanallahi láì wọ́n mílíọ̀n ó lè má mọ̀ tó ṣẹlẹ̀ irú bẹ́yẹ̀ gbà láyé wà tí èèyàn wá sọ pé àlè ìmọ̀ọ́mù lam taqra bi fatihati likitab tó bá gbọ́ lárúbáwá tí ò bá gbọ́ lárúbáwá tẹ̀ ká ah, orí ìrún láwà lárúbáwá ló yẹ ká sọ bẹ́ẹ̀ bá sọ́dọ̀ la mẹ́wàá kò ní gbọ́ o tó ẹ wá sọ tó gbọ́ imam ẹ ka suratul fatiha níraka ṣótiyé bẹ́ẹ̀ ni tẹ́ bá wá sọ ó ti lọ rùkú àbí ó ti dé látòrí rùkú àwa bẹ̀rẹ̀ fatiha so gbogbo rùkú tó ṣe yẹ ò sí ń bẹ̀ àwa ṣe bẹ̀rẹ̀ fatiha tó bá kà tán aka súra àwa lọ rùkú ṣó ti yé bọ̀ tó bá jẹ́ pé kò ka fatiha nìyẹn bọ̀ tó bá jẹ́ pé ó ka jẹ́jẹ́ a ṣe sùjúdù sáwí ìyá máa gbé pé ó yẹ kó ka sókè kò ka sókè náà wallahu alam wa alaikum salam lórí ọ̀rọ̀ sámìrì àmọ́ sámì tí wọ́n gbà lérò èèyàn lè béèrè lọ́wọ́ wọn sámìrì yù orúkọ ni gẹ́gẹ́ bí Musa ṣe jẹ́ orúkọ gẹ́gẹ́ bá fàṣẹ sọ lẹ́ẹ̀kan pé Khidiru orúkọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní ta ló ń jẹ́ Musa ànábì ọlọ́wọ̀n ọba ta ló ń jẹ́ sámìrì yìí arákùnrin kan tó jọ́ daràn tó jẹ́ pé òun ló gbé ọ̀rọ̀ ẹbọ táwọn ọmọ ìsirẹ́lì tún ṣe lẹ́yìn ìgbà tọ́lọ́ ti là wọ́n lọ́wọ́ fìràhùn òun ló gbé wá tẹ bá dẹ̀ wo ògédèǹgbè màálù tó fi ń sin lọ́hùn fún wọn tó fi ẹ̀rí pé àìmọye àwọn aṣọ tó máa kọ tó máa kọ búùlù sí àbí tó máa ya orí màálù pẹ̀lú wo ẹ̀ gbogbo àwọn símbọ̀ àwọn tó ń sin dàjáàlì nìyẹn ṣé ó ti yé àti oríṣiríṣi symbols ṣé ó ti yé a dẹ̀ sọ fún wa last week pé nínú code táwọn òyìnbó ń lò fún lẹ́nì òun náà ni uncle sam pé sámìrì yù tó rò ní gẹ́gẹ́ bí àwọn àlàyé òun náà ní dajjal tó rọ́lọ́ ní àrìnà eh, làzẹ́yìn ní àgọ̀lánà ìwọ náà bá wọn sọnù àwọn kẹfìrí a máa sọnù náà pé fi wọn wá àwọn méjì tí wọ́n sọ wá nù mínà lè jí ní wàlẹ̀ ace nínú àlùjọ̀nù àti èèyàn a dẹ̀ sọ pé èèyàn yẹn ni kí ni dajjal so kí lànà bí dẹ̀ sọ ń pa dajjal ó ní khuruju dajjal dajjal máa jáde ó ti wà ń bì kan ẹ̀ẹ́dẹ̀ rí pọ́ sọ ọlọ́run bá sọ pé láàmì sars ìtumọ̀ láàmì sars ni pé don't touch me fa inna laka an taqula láàmì sars wa inna laka maw'idan lan tukhlafa ọlọ́run ní don't touch me wàá máa sọ káàkiri kò sì sí tó máa fọwọ́ kàn wa inna laka maw'idan lan tukhlafa ó sì ní àdéhùn maw'id promise time kan tó jẹ́ pé a máa padà múwọ̀ náà kó mẹ́ láǹtọ̀kùnláfà ò ní láǹfààní láti yapẹ́ ìyẹn ní tásìkò ẹ̀ bá dé so ó wà láàyè kan ni tó farapamọ́ tó bá wá padà yá gẹ́gẹ́ bí ẹyin sáṣe máa sọ̀kalẹ̀ òun máa jáde so ẹ tó sọ̀kalẹ̀ àti tó jáde á wá pàdé ara wọn ṣé ó ti yé so àwọn èèyàn máa wá lo kóòdù pé uncle sam uncle sam mo dẹ̀ sọ fún wa mi mọ̀ bóyá ara àwọn tó ṣe research lórí ẹ̀ tabarẹ tí ó lè sáré browse ní kẹkọọ owó pé uncle sam ṣé o ti yẹ ọmọ gbé pictures ẹ wá mo ṣúọ so kọ́ ló ń fi wá ṣe kò ń dáadáa naam. kò tí ì yé mi.

sọ́là ìsìnlẹ́yìn àwọn sàlàsà kò mọ̀ ṣé ẹyọ kan lòun kí àbí méjì àbí mẹ́ta ó ní kó mú ilẹ́sà nọ́mbà irú ẹni yàwó pé méjì mo kí kò jẹ́ mẹ́ta torí tó bá lọ mú mẹ́ta tó lọ jẹ́ pé the reasons méjì ló kí iṣẹ́ mẹ́kó ti sọ̀run kan nù nìyẹn so máa mú lẹ́sà wọn tó wà ṣúọ̀ lé lórí so irú ẹni yẹn máa mú pé ẹyọ kan lòun ti kí á wá kí kan sí. ẹ bẹ́ẹ̀ ni bó ṣe sálámù yẹn á dìde amúraka kan wá bẹ́ẹ̀ ni bó ṣe bọ́rọ̀ yàn wí ló bá náà fíláwì kò ń ṣe pọ́nrọ̀ yàn nìkan la ti ń ṣètọ́nà èbí náà fílà náà kàn ń ṣe physical exercise èbí jọ́sìn ni ẹ̀ ńgbà tó ti jẹ́ jọ́sìn tá a bá ṣe tà ṣe dáadáa a ní láti amẹ́ǹdẹ̀ amendment dẹ̀ ní sajida to sahu. tó wù wá ọ̀rẹ́ ká bó ti yẹ kó ṣe nìyẹn náà fi ṣe kò ń gẹ dáadáa wa sallallahu ala nabiyina Muhammad wa aleykum salam. bàbá rí ẹni christian torí tẹ bá pè wọn kiri yó àwọn náà máa pè yín nǹkan mi ní orí orí online ni àwọn kan ti ń ṣe wọn ṣà ń sọ̀rọ̀ síra wọn lèèyàn kan bá fẹ́ sọ ló sọ wípé is poor as musk rat mi ń gbọ́ rí mo wá òpin tí wọ́n máa ń fi sọ pé poor muskrat ni church rat la máa ń gbọ́ bóyá náà wá wò pé àkílódé tí a máa sọ kódà ṣé ò sí kíní ẹnu dictionary ṣá ṣé kò sí inú dictionary tó bá sọ pé èèyàn kan as poor as church rat ó dàbí pé ó wà nù dictionary náà ṣé ti get bọ̀ kò sí ti mosque mbẹ̀ online mo wá rí èèyàn kan mi náà ti ń kó fúnra wọn àwọn mùsùlùmí àti kíní ló bá sọ pé is poor ó poor as Eh, muskrat wọn ò pé iṣẹ́ mọ̀ àwọn náà máa wò pé ah, bóòlù ẹ̀yìn ṣe a máa sọ pé church rat dictionary rẹ̀ ló sọ kò ń ṣà wá so kéèyàn ṣọ́ra ọlọ́run ní wàhálà tasubu lẹ́dínà yad'una min mi lẹ́yìn ọlọ́run káwọn náà má ṣe kí ni kọ́ má bu yín bẹ́ẹ̀ ni yẹn náà nìyẹn nígbà bá sọ kan sì ń táwọn bá ń kọrin yó ìmọ̀lé ìmọ̀lé sì níṣẹ́ mọ́túmọ̀ ẹ̀ ẹ ṣe jàre àṣántà naam torí pé ìmọ̀lé tó bá ní ẹ̀sìn ìmọ̀lé ẹ̀sìn ìmọ̀lé ìyẹn ni pé ẹ̀sìn àwọn ará mali malé malé àwọn ará mali ló bá ń pè malé ṣé ó ti yé ṣùgbọ́n gbọ̀rọ̀ wa lénìí tó bá sọ pé ẹ̀sìn ìmọ̀lé kí làwọn èèyàn máa understand ẹ̀sìn tó jẹ́ pé ó le láti mọ̀ ohun tó èèyàn máa assume nìyẹn ohun tó dẹ̀ gbà lérò ni pé ẹ̀sìn àwọn ará Mali torí ń pa àwọn tó ń ṣòwò láti Mali ẹ ti rán kúsàm kọ́lọ́ ńlá wa ń bẹ̀ tẹ bá lọ governor road tẹ bá lọ sí governor road lẹ́gbẹ̀ẹ́ ọ̀túnbẹ òkè àdúgbò yín ni tẹ bá ti lọ governor road lẹ́gbẹ̀ẹ́ báyìí òkè ọjọ́ òun mo lọ sọ́dọ̀ yín yẹn náà òkè Sunday ni mi tí ì sọ fún yín bí lọ́jọ́ Sunday tí mo ń lọ aṣípa yẹn mo wà lórí inú mọ́tò márúwá ni mo kàn rí lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ báyìí ni pé ọba ya ọkù sáàmù síbẹ̀ ó náwó ẹ̀yẹn náà báyìí ni bó ṣe wá ya yẹn visa kìíní dẹ̀ lọ ń ṣe mi ìwà mọ́tò kọ mo kàn rí picture ẹ̀ ni bóyá ọkù sáàmù wọn ti ní amẹ́ríkà ni àbí ní Canada bóyá ó lọ kọ bọ̀tẹ́ bá lọ lọ́nà yìí yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí ni center yẹn wà ó ṣe visa kìíní ń bẹ̀ báyìí so kọ́nà kó láwọn àbí àdánwò gbà so gbogbo ń dáwà wò yẹn wọ́n pe complain kan ní ẹ̀ ah kì í má dárúkọ ẹ̀ ṣó ti yé kọ́ńpìlì iṣẹ́ táwọn máa ń ṣe cartoon ni cartoon kí dẹ̀ ló ń fi cartoon ṣe wọ́n fi ń ba ayé jẹ́ ẹ̀rí pa àwọn cartoon ọmọ kéékèèké gbogbo tó jọ mọ́rọ̀ sexual kìíní yẹn ibẹ̀ làwọn ọmọ míì ti ń rí lẹ́yìn náà ni pé inú cartoon tó jẹ́ pa burú ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ mọ́mọ́ fi ṣa burú ni nínú ẹ̀ ni àwọn méjì náà máa ń jẹ́ àìtí ń jẹ́ Tom and Jerry wọ́n mọ̀ọ́mọ̀ design ẹ̀ ni káwọn ọmọ lè wà á very rude káwọn ọmọ wà very kí ni òyìnbó yìí káwọn ọmọ stubborn kán ṣá máa jà látàárọ̀ dálẹ̀ ẹ rí i pé tọ́mà ń jẹ́rìí ìjà ní gbogbo ìgbà nínú àwọn ka àwọn cartoon tọ́mọ ọmọ ṣe láti fi da imọ́ ní àwọn èèyàn rú òun ni àwọn cartoon superman superman gbogbo àwọn cartoon yẹn wọ́n mọ̀ ọmọ design ẹ̀ ni nínú tó fi ń promote intihar òun náà ni suicide suicide wọ́n mọ̀ ọmọ ṣàwọn films oríṣiríṣi so àwọn dọkumẹ́ntì kan wà tí mo sọ fún wa wọ́n ń pè kan ní the arrivals english nìyẹn èyí tèmi wò dáadáa asúrù lè ṣe kọ́ọ̀sì ló ń pè yẹn bọ̀ ilé tí mo sọ ìdí arrivals ni ẹ máa rá àwọn àṣírí oríṣiríṣi láwọn nǹkan téèyàn máa tó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èèyàn téèyàn mọ̀ pé àwọn kan náà mọ̀ ọmọ design ẹ̀ ó dẹ̀ ká máa wọn nǹkan yìí ká lè ráyè sá fún ẹ worú àwọn kú sáàmù yìí sè bẹ́ẹ̀ ni ìlàlìtìkọ̀ mo máa burú torí pé mo fẹ́ sá fún un ẹlòmíín sì máa rọ́ọ̀kù sáàmù ń bì kan ṣẹ́mi pé da ti ṣe mọ́yìn bí tẹ bá ti rí tẹ fẹ́ lọ fọmọ sí skul mẹ́lẹ̀ wá rọ́ọ̀kù sáàmù ẹ̀ wò pé ah ìjọba dàjáde làwọn eléyìí ń plan fún tiwọn kọ́lọ́ má ṣe ṣàánú wa. now ẹ̀hẹ́n àṣántà àwọn christian. Naam. Naam. Islam. so irú ẹni náà wá bímọ wọn sọ pé ẹ̀yin àfà ẹ̀yin mọlẹ ẹkẹ wá bá fi sọmọ ìlànà. naam ẹni tí ò ṣe mùsùlùmí ó wá bímọ ó ní ká wá bóun sọ ọmọ yẹn lórúkọ ṣé Paul ló ní àwa sọ àbí sikẹlì ẹni yìí kò ń ṣe mùsùlùmí but a ti rí pé nífẹ̀ẹ́ Islam àbí ó wá sọ pé òun bímọ láti lè fi hàn pé òun nífẹ̀ẹ́ Islam ó wá ní ká wá sọ ọmọ òun ní orúkọ kí lẹ́rìí tó máa ní ká má lọ sọ torí pé kí lànà bí sọ ó ní kullu gulam bóòlù àdìsí yẹn ṣe wá yuladu ala al-fitra kullu mawlud yuladu ala al-fitra gbogbo ọmọ la bí sórí Islam fa àbáwáyì àwọn ìyá àti bàbá lọ́ sọ ọmọ mi di yẹwudi lọ́ sọ ọmọ mi di kristian lọ́ sọ ọmọ mi di majusi. so irú ọmọ yẹn tó bá pè yín ẹ lọ sọ lórúkọ kẹ wá orúkọ tó fáìn dáadáa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí nínú àwọn orúkọ mùsùlùmí torí pé tẹ bá sọ lórúkọ táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ó máa bí kan máa tẹ̀ mọ́mọ́ yẹn lára ṣé ó ti yé irú ọmọ yẹn wá ní ẹni yẹn téèyàn máa mójútó dáadáa téèyàn ò ní filẹ̀ ni ìyẹn ń sọ lẹ́fù tí ẹ̀mí ẹ̀ ti fà mọ́ ìsìláàmù sí i ṣùgbọ́n ṣe mọ̀ pé àti pa ẹ̀sìn dà ò easy o pàápàá jùlọ kéèyàn fẹ̀sìn aburú lẹ̀ kó wá ṣe Islam kò easy rárá ẹ̀rí bàbá wa bàbá àná ẹni tó jẹ́ bí bàbá fànàbí sọ̀rọ̀ làṣẹ́lám Abu Talib nígbò fẹ́ kú tànàbí ní kó ṣe Islam kí làwọn ọ̀rẹ́ ń sọ fún atẹ́rùkọ̀bù amílátì Abdul Muttalib ó fẹ́ fẹ̀sìn bàbá ẹ̀ lẹ̀ ah kí ló fẹ́ káwọn èèyàn sọ wọn á ló ní ẹ ah wọn á ló jo ní ẹ nígbà wa torí ń wa ń bẹ̀rù kú ṣé mẹ́ pé yẹn gan tó láti discourage èèyàn so a máa fi encourage ẹni yẹn àádẹ́ máa ṣe wáàsí fún a lọ sọmọ yẹn lórúkọ àádẹ́ jẹ́ o máa yẹ pé Abdullahi lẹ́pẹ́ léyìí o àwọn nǹkan báyìí báyìí ni kẹ́ máa fi ṣe kẹ́ máa fi kọ́ o tó bá dẹ̀ ti ń pọ ọmọ ọdún méjì inṣàlá à ń bọ̀ wá gbé o à ń mú lọ lé ké o so kọ́nà fi wá ṣe kò ń jẹ dáadáa kò sí láì fi mẹ́ ṣé tó bá fẹ́ pẹran fún oríire náà ni. ẹ kò sí láìfi ń bẹ bẹ́ẹ̀ ni wọn fẹ pẹ dìyẹ jẹ wọn dẹ wò pẹ yẹ àfa ẹran tẹ́yìn bá pa òun lọ́lọ́run yọ́nú sí òun ló mọ́ òun ló jẹ ẹran ẹran tó dárúkọ lọ́hùn sí ó wá pè yín pé kẹ pẹran pa dáadáa kan náà ti nípa naam.

so gbogbo nǹkan yẹn ní táwọn èèyàn nífẹ̀ẹ́ islam ká má discourage wọn ṣé ó ti yé opportunity ni ṣe rọ́gọ̀rọ̀ àwọn èèyàn tí ò ṣe islam àwa mùsùlùmí la fà á látara bá ṣe ń bá wọn yàn lò ìwà tá a fi ń bá wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́lọ́n kò fi wá ṣe kò gẹ́ dáadáa bẹ́ẹ̀ àwọn nǹkan míì tí islam ò mú kókó àwa ti mú kókó wọ́n ti rí i pé tẹ bá ti rà fún àyẹn tó ń bọ̀ bá wọn arànjú mọ́ yín látọ̀kan ni kọ́lọ́n fi wá ṣe kò gẹ́ dáadáa.